wọ́n pínlẹ̀ tí yín fún yín ewé ṣàmọ̀dà ló ní kí wọ́n sáré tí yín dè yín ojúmọ́ kì í mọ́ká mọ́ fojú kewé akíka a kì í fewé kewé joyè lẹ́yìn akíka akíka ti kájẹ́dẹ́ ah gbẹ́bùtú yẹkẹ́ o òró jìgàjìgà lógun ó kọ́ mọ̀nàmọ̀nà lẹ́yìn òṣìkà èmi làgbà tí ò ga jùgò tí nílẹ́dógó wọlé a kì í dára ká má kù síbi kan a kì í gọ̀gọ̀gọ̀gọ̀ ká má lọ́gbọ̀n ó kan òkìkí àdúgbò tí ń ṣe ní bàtà ṣe ń sojú àgbejò tó lógun kì gbé ológun tó gbé paramọ́lẹ̀ akòyọnu akúrúmọ́sẹ̀bi

ẹ sì dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín ẹ wo ó yẹ ẹtu kínú ẹtu sínú gbà yìí orí yín ti rọ̀ májẹ́ báyìí o ìpìlẹ̀ àkọ́kọ́ rẹ̀ ìpìlẹ̀ àkọ́kọ́ lélẹ̀ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọn ó gbé igbá kékeré kan fún yín sẹ́rí inú gbà yìí á bu omi kékeré kan sí tó bá dé aago méjìlá òru pẹ̀lú ẹbu tí n bá bù sínú gbà yìí ẹ wà lọ lè fi wẹ̀ ẹ mọ̀ ní olùkórí awagbe. olùkórí awagbe. olùkórí awagbe. adibaba gbe nígbà tí ń lọ lè wájé. adibaba gbe nígbà tó lọ lè wájé. adibaba gbe nígbà tó lọ wájé. olùkórí o awo àlùkò. olùkórí awo àlùkò. adiba fún àlùkò nígbà tí ń lọ lè wájé. adibaba ló kó nígbà tó lọ lè wájé. olùkórí o kó wá gbé ajé tí kó wá gbé báyìí lónìí. bóyá fún ajé tiwa bóyá wá fún wa lájẹ tiwa. ẹ wà lọ lè fi omi ẹ wà lọ lè fi wẹ báwo mo ṣe ní kí ẹ máa gbé omi olókorí àwọn àgbè ló dé fa fún àgbè. Ah, ẹ kúlẹ̀ o. madam maami sọ pé fẹ́rẹ̀ mi ṣé kò sí. yíyà bẹ́ẹ̀ ni ah, n gbọ́ Fọlákẹ́ kí ló dé. kò sí nǹkan kan. kò sí nǹkan kan kí ló tó ṣe wá kó ẹrù ẹ kúrò nílé ọkọ ẹ tó kó lọ sọ́dọ̀ màmí. ẹ gbọ́dá mi ọkọ mi ò kí ń tọ́jú wa tẹ́lẹ̀ mo ṣe kẹ́rù lọ sọ́dọ̀ màmí. kò ń tọ́jú yín. Mm-hmm. ṣé obìnrin owó lọ́wọ́ ẹ̀ kò fún ẹ ni. ó máa ń fún mi. ó máa ń nà ẹ. kò kí ń nà mi. ẹ jọ má bínú kò yé mi ni o kí ló dé kí ló nǹkan tó wá ṣẹlẹ̀ tó fi wá ní pé kò ń tọ́jú kí ló dé. ẹ wo bọ̀dá mi ọkọ mi lè máa wà lé lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta ń gbà mí tó mo ṣe kẹ́rù mi tí mo ṣe ní kí n máa sọ́dọ̀ fọlákẹ́mi ṣé o mọ nǹkan tó sọ ṣé o fi ta rẹ gbọ́ nǹkan tó sọ ọkọ ilé máa wà lé fọjọ́ méjì tàbí ọjọ́ mẹ́ta ló ṣe ló ń fìyà jẹ tó fi kẹrù ẹ kúrò nílé ẹ tó wá kó wá sílé màmá tiẹ̀ ṣé nǹkan mi ò sí bẹ́ẹ̀ Fọlákẹ́ mo mo béèrè ni o mo kàn fẹ́ mọ̀ ni o ṣé nǹkan mi ò sí bẹ́ẹ̀ jọ jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ ẹ jọ ọmọ mélòó ló bí. méjì. fẹ́ràn mi tó jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀ jọ ṣé bọ̀bọ́ yìí náà ló bí fún. òun kan. ahẹ́ ó ti yé mi ẹ̀hẹ́ mo mọ ibi tó ń lọ gangan so nǹkan tó fẹ́ máa ṣe ń sìn ni pé kó máa bímọ káàkiri bí ẹ̀kọ́ ẹ̀dá kó bí ẹ̀kan sọ́dọ̀ ọkùnrin kan kó bọ́ sọ́kùnrin kejì kó bí mi kó tún bí àná dáhùn kó bí sọ́dọ̀ ọkùnrin mi tó máa fi pé twelve wàá dúrà bí láyé láyé mi ò lè gbà yẹn fún ẹ mm, mm, mm, mi ò ní jẹ́ kí yẹn ṣẹlẹ̀ òótọ́ ni mi ò ní jẹ́ kó ṣẹlẹ̀ o bó bá kó tó máa gbà ni máa ṣe fún ẹ kò sí nǹkan tó lè tó lè sọ. mo dá mi ìwé lè understand nǹkan tí mo sọ ẹ ah, lè understand. Ah. ẹ lọ́rẹ̀ẹ́ ah, mo à ok ṣáà má bínú sí mi Fẹ́mi má bínú ẹ ṣó nígbà tó máa fi ọlé sọ̀rọ̀ ọ̀gá mi lẹ́ẹ̀kan yẹn èmi ti jáde ẹnìkan dẹ̀ ń fi call disturb mi so mo ní láti pa fóònù gbòmù yẹn wọlé gan sí nìyẹn alpha. ẹ wo kò sí nǹkan tó máa ṣe ṣe wọn o ṣáà ti sọ mí ti bẹ́ẹ̀ ìwọ fi tókùn dá mi máa wọ̀ lọ́ máa gbà ẹ́ kó fi fọkàn balẹ̀ ṣó ti gbọ́ àní kò má wọrí wọ́n fọkàn ẹ sójú kan náà má wọrí ṣé bó tí àti sọmí tv síbẹ̀ jẹ́ kí mi parí iṣẹ́ tó ṣé o ti gbọ́ ọ̀rẹ́ o ṣe ọ̀rẹ́ má rí ẹ ok ó dà o pa àǹtí ṣe o gbọ́ nǹkan tí mò ń sọ mi mm, mm, mm, ò lè ò lè wá dálé mọ́ṣú kò yẹn ò possible tó wọ́n máa kúrò nílé ọkọ ẹ ò lè wá sọ́dọ̀ màmá ẹ o. ibi tó bá wọn kó orin lọ ibi tó bá wọn kó gbà lọ torí mi ni. ọ̀rẹ́ ẹ̀ wò. ẹ̀ wọ́n lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ mo fẹ́ bí tó máa sùúrù gbágbó gbágbó torí mi ìmọ̀ ọkàn tó ń ṣe tátàrí ẹyin rí báyìí mi ìmọ̀ ọkàn tó ń ṣe òyìnbó ló lọ jọ́ pé bí tó máa sùúrù lálẹ́ tó bá dẹ̀ ti di ọ̀la kó lọ sọ́dọ̀ mami kó lọ kẹ́rù ẹ̀ nìyẹn padà sílé ọkọ ẹ̀ bí mo ṣe sọ fún yẹn kó o padà síbẹ̀ torí dáhùn yàrá ló sọ létí. dami ò lè understand nǹkan tèmi. èmi ò tẹ ọlọ́run jẹ́ kí mi understand rẹ̀ àmì ìṣeré lọ o. àwọn thank you ẹ wò kọ́ńkú fẹ́mi kò tútù o ẹ ṣàmà ní ìjẹ ní má bẹ̀rẹ̀. <laughs> báwo lẹ ń ṣe báyìí tálọ́sọ fi gbóhùn fẹ́ mu mi rírà èmi ò mu jẹ díẹ̀ bá ti bí mi nǹkan tí mo fẹ́ náà nǹkan tí mo fẹ́ lẹ̀ bá ti rà fẹ́mi. ẹ wo wọ́n ti bèrè tó ń ta àwọn òróró tó wà mẹ́ẹ̀ but mo sọ fún wọn pé kó padà wá ẹ̀yin náà bá surprise fún mi ni. èmi kò ti fẹ́ máa lọ ilé ìfẹ́ lọ máa padà wá bá yín rọ̀lẹ́. so gbogbo yín tẹ́ bá ń ta gbogbo wọn ẹ lè sọ fún mi irú weekend tẹ́ máa ń ti ṣọ́ọ̀bù tẹ́ máa ń lọ pátì yẹn ah kò sí ọ̀tẹ̀ mi ń ṣe náà. ìyẹn ẹ̀yin náà. màá bá yín jókòó síbẹ̀ alisa yọwọ́ náà. ó dàjàre ó dàbọ̀ hello. àṣọwó ó ti wà lọ́wọ́ mi in fact ó wà pẹ̀lú mi ní ṣọ́ọ̀bù báyìí ẹ̀ẹ́rán mo wá gbà ó dáa. mo kó owó sínú báàgì kẹ owó tí mo wá kó síbi ìdá àbí bọ̀dá fẹ́mi ló kó mi lóhùn ni. bọ̀dá fẹ́mi bọ̀dá fẹ́mi. bọ̀dá fẹ́mi bọ̀dá ah ẹ wò ẹ bá mi kówó jàre. owó ah. ẹ kó kọ̀ọ̀ fún mi. owó tó wà nù báàgì mi ẹ wò ẹ má bá mi fi nǹkan burúkú. báàlẹ̀ ń sọ̀rọ̀ báyìí mi ìmọ̀ tí báàgì mi ìmọ̀ bóyá gbé báàgì sí ṣọ́ọ̀bù mi ìmọ̀ bóyá gbé ṣọ́ọ̀bù sílẹ̀ mi láìkì kan tẹ́ ń sọ yìí mi ń kó kọ̀ọ̀kan ìta tẹ́ mo jókòó sí náà ni mo wà kódà mi ìwẹ̀yìn bàtọ́ wa nọ́jà gan mi ò wẹ̀yìn mo kàn sọ fún mi ìmọ̀ ìtọ́ ń ta ni ah, báàlẹ̀ ń sọ̀rọ̀ báyìí. òun ah, ẹ kówó mi fún mi mi fẹ́ wàhálà o. owó wo mi ẹwà ẹwà mo fi Ọlọ́run bá bẹ̀yìn mo fi Ọlọ́run bá tí o bá lówó ó lọ́lọ́run tí o bá lówó lálùbáríkà mi ò láì gbogbo nǹkan báyìí o ah tí ọba dẹ́ni iṣẹ́ tó máa ń bá yín ṣe tó ṣe olóyún kẹ́ máa dúró lè mọ ni èmi ò láìkẹ́ o. mo ní kẹ́ ẹ kówó mi fún mi ẹ̀yin mo fi sílẹ̀ ní ṣọ́ọ̀pù àbí ẹ kówó fún mi jọ. mo ní mi kówó ṣe dandan ni. Ah, ah, ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ kówó fún mi jàre. ẹ ti sọ ìkàyè wọn gbogbo rẹ. Ah! ẹ fún mi lọ́wọ́ jàre ẹ fún mi eh, lọ́wọ́. ẹ ẹ nítorí jẹ́ àwọn lè máa kọ́ mà. kí ló ṣe ọkọ mi. jọ gbà mí. bá mi bí àǹtí ẹ torí pé mi ò kówó wọn mi kówó ìnáwó dẹ̀ ni mo kówó rẹ̀ bẹ̀ sí pariwo gbá etí mi torí kí ni lórí kan tí mi ò ṣe. àǹtí mi kí ló ṣẹlẹ̀. àbẹ́ òrìṣà níṣẹ́ náà dẹ̀ jí mi lówó. Hmm god sista mi èmi ni mo kówó yìí láàárọ̀ yìí ó ní ọ̀rẹ́ mi kan tó pè mí tí mo fẹ́ gbowó kan lọ́wọ́ ẹ̀ tí n bá dẹ̀ fún ní owó yìí kò ní lè bá mi confam owó tó fẹ́ yé mi jáde reason yẹn tẹ̀mí ṣe kọ́ wá yàwó tí iná tí mo kọ́ wá yà náà for now. náà ń sìn mo dé láti wá sílẹ̀ tán ló padà ń sìn mo bá yẹ tẹ́tí yẹn bára àzẹ̀lẹ̀ lẹ́nu kí ló dé. a ah, ọfẹ mi torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má bínú. àǹtí mi bíbélì ni wà á dògbò dájúdájú kó o di tó ń jẹ́ òótọ́ mo ṣe. èmi ni mo kọ̀ọ̀sẹ̀ tó yọ ọrùn ẹ jọ ẹ jọ. ní àwọn afọ́ni ó yẹ rí nìyẹn. ìbéèrè kan mo fẹ́ bí ọ. adébù mi tó bá lè fún mi ní down to make sense nígbà tí ọmọbìnrin yẹn wá realize pé wọ́pọ̀ ló kówó òun kí ló ṣe. Ah. <laughs> ìtọ́jú mi jù ní ẹ̀kọ́kọ́ lóbìnrin yẹn ó kàn tiẹ̀ fi mí lẹ̀ sọ́rí ìdúró ń bẹ̀ ó dẹ̀ wọlé sọ́rí tó kéré jù kò sọ. Hmm. kò sọ sọ́rí. èmi náà ti make up mind mi o láyé láyé mi mi ò ní bá sọ̀rọ̀ mọ́ ká tó sọ pé màá wọnú yàrá ẹ lọ. wà á make up mind ẹ pé ìwọ ni débẹ̀ mọ́. ok ìyẹn náà dá na owó tá à ń sọ̀rọ̀ yàtọ̀ bí èlò. gbogbo tó ń sọ yìí náà ó ní three thousand naira. three hundred thousand naira ó yẹ pọ̀. three thousand naira. Ah, one thousand meter now. náà. Hmm? three k. torí three k náà fi kó gbàdúrà fún ẹ. wàláì tàláì kí oṣù yìí tó délẹ̀ hmm? wọn á dáná sun ẹ torí one thousand five. Ah, kí ló lè tó yẹn. ó lè jù bẹ́ẹ̀ lọ torí bó ṣe wà ẹ ó ti sọ pé ìyá ti mú ẹ lẹ́wù ìyá gangan ti wà nú ẹ̀jẹ̀ ìyá ara ẹ tí wọ́n á reflect sáwọn èèyàn wọn ti ní pé oníyà ni ẹ mo sọ fún yẹn mo pe ẹ̀yin ọ̀rẹ́ mi pé mo rọ́nà àbáyọ o báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ló ṣe lọ o ẹ jẹ́ ká jára wa ń gbé nǹkan jára wa sí o ìwọ nìkan ló yarí ló ṣe bí wèrè mo ṣe dáadáa ọ̀rẹ́ ọ̀tí ẹ̀yẹ mi now listen sórí tí owó tí wọ́n bá dé tán <laughs> tí nǹkan tá à ń pòpọ̀ tó bá jọra wọn tán gbogbo aládùúgbò yìí wọn á gbà gbogbo òlú yìí wọn á gbé wọn á gbà now listen sórí tàwa náà ẹ̀ máa hmm, rà máa wò máa fi kọ́ shopping complex máa kọ orúkọ mi síwájú ẹ̀ báyìí kàdàgbà torí wú ẹ̀rẹ̀ ni. ọlọ́run á gbà fún ẹ lágbára ọlọ́run á gbà fún ẹ bóyá sún ẹ tó wá ṣàkótọ́ aṣáfin mi yàrá kan bẹ́ẹ̀. kí wọ́n yàrá kan. wá fún mi yàrá kan náà. tí n bá fún yàrá kan kí n di ké ìwọ ni kò fúnra ẹ brain kó kúrò ní Surulere extension tó wà yes kó lọ sí ọlọ́run ṣògo gangan níbi tí brain wà àmì ẹ̀ ń ṣe nínú o àmì ẹ̀ ń ṣe mí tèmi ń ṣe lọ́run torí bó ṣe wà á sìn tó bá wà á sìn wà á bí wọn wá ní pé àwọn pàdé ẹ̀kan dojú ẹ̀ máa jẹ ojú ojú ẹ lọ bẹ́ẹ̀ mo sọ fún ẹ. o àtúbọ̀tán ni ohun ẹni tèmi ò gbé o. ìgbà tí yẹn ṣé onídọ́bù ni àbọ̀ ní single. oya <laughs> bó máa tún lọ sí wa jọ tó rọrọ nǹkan yá mi fifty naira kí kò fẹ́ ra gàrí ta kí n ṣá fifty jọ fifty naira. àmàgọ̀ ọdún. àbí irú ìròyìn wo lè máa rí lẹ́sẹ̀ tí wọ́n máa sọ fún mi tó ẹ ń bára yín sọ̀rọ̀ ara gbogbo ìrìn burúkú tẹ̀ ń rìn kiri tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ ń lọ síbi tẹ̀ ń fò sọ̀hún kódà ah, ah, ẹ̀yin náà tiẹ̀ gbọ́ gbà lánàá gbà lónìí wọ́n ní tójú yìí ó bá fọ́ á máa wò bàràbàrà àwọn Yorùbá dẹ̀ wí pé tó bá ní gbólé èèyàn máa kú sí tó bá tiẹ̀ máa ṣe gá á máa rìn síta ni kọ́rọ̀ Yorùbá má bá ṣe mọ́ lára ìrètí ẹ̀rín yóò tẹ̀mí lọ́rùn èèyàn mọ́ ẹ̀ mo wí tèmi tó mo sọ fún yín mò ń kìlọ̀ fún gbogbo gbà ẹ wo ẹ̀gbọ́n ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́ ẹ kó o kọ́là gbélé ìtàn sọ wọ́n ń gbà bí wọ́n ń gbà lọ́hùn ah, ẹ̀gbọ́n ṣẹ́rí báwa náà ṣe rí ni táwa kan jókòó sílé ta kan ni a máa fẹ́ máa wò bí lùmẹ̀ ṣá máa dùn bá ṣe dùn yìí ni ẹ̀gbọ́n ṣá parí change la wa ń wá change kiri náà ni táwa gbà bí gbà lọ ṣá máa lo brazilian ẹ̀ a máa wọ ṣá máa ṣe gbogbo ẹ̀ ṣẹlẹ̀ rẹ fún mi gbogbo ẹ̀ ni ah, ẹ̀gbọ́n ẹ gbàgbé o. Ah. change wọ naija torí ẹ lẹ ṣe wá gbà bí lẹ change wọ naija eh, tó bá lọ lòyìn ń kọ́. ìlú wa bíi egbò kí lè ń sọ yìí ṣé màá wa tó tá jókòó ìṣá ọmọ gbòòrò la wà à àwọn òróyàn ọwọ́ tó bá gbé wá náà máa rí àbá àwọn ọkùnrin tó wà ń ta yẹn kí ni àwọn tó gbé táwọn kan bá lọ gọra wọn lásán ṣẹ́ra méjèèjì tẹ̀ ń wo yìí àwọn máa lò yà lájà yà lájà yà lájà yà lájà mi. ẹ̀kọ́ tó dìnnà o. yà láyàwọ gbogbo ìtẹ́ ẹ̀ sọ ó ti jẹ́ kí n mọ̀ pé ẹ̀ ní ẹ̀ tí ẹ̀ lè change kankan. ṣùgbọ́n ẹ máa rò ó ẹ máa ronú pé ilé ọkọ lẹ́yìn náà máa wà ọkọ ló máa fẹ́ yín. wọ́n lẹ́yìn tó bá máa jẹun gbọ̀ngbọ̀n ó máa tilẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí ni ẹ̀wọ̀ ẹ̀gbọ́n ẹgbàgbé yẹn àti wípé tí màá rọkọ̀ fẹ́ tí má ṣe gbé òṣìṣẹ́ ní mò ń ṣe yẹn tán tèmi dẹ́ mọ̀ pé mò ń ṣoríire tí màá rọkọ̀ fẹ́ níbà má gbàlú ibo lọ́ máa fọ́ bá wọn bẹ̀ kò yẹ yín má tún torúkọ change. <laughs> wà lọ fọkọ nílùú ibo wà máa wá jẹ nkechi. àṣeyọ rẹ rí. kò sí wàhálà iná máa sọ ní gbogbo ìgbà ọlọ́run adẹ́jẹ́ kẹ́ ẹ gbọ́ lágbára ọlọ́run ẹ̀dẹ̀ máa gbọ́ náà ni. àmín àmín jésù àmín àmín àdúrà lẹ ṣe àmín kí lè máa jẹ. mi ò jẹ kọkọ. Ah, ah. ẹ jẹun kó ẹ̀gbọ́n àbí nǹkan fún calypso tá a mú kun bẹ́ẹ̀ kàn fi tajú. ọmọ mi ò mú kankan calypso. ẹ̀gbọ́n náà dẹ̀ ń lẹ̀ ni o ẹ̀gbọ́n ń lẹ̀ ni o. ọlọ́run ẹ̀gbọ́n mi kàn ń lẹ̀ ni ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ jẹ́ kí n fún yín ní nkẹ́sí kó yín kẹ́sí yín. kó yín kẹ́sí yín sọ̀rọ̀. yẹn náà lè ṣe. ẹ̀gbọ́n náà dẹ̀ máa ń lẹ̀ ni o ẹ̀gbọ́n. ọ̀rẹ́ máa pa mí lẹ́rìn gbogbo Um, um, yep. ṣé ìgbàgbé owó tí mo sọ fún yín. ọ̀hún bẹ́ẹ̀ mi ò rántí bọ̀rọ̀ èlú ló pe náà. two million sir. two million naira. bẹ́ẹ̀ sir. two million naira Okay. two million yóò ṣe wàhálà um, bó Lawson. Um tí n bá ti kúrò níbi tí mo ń lọ yìí mo ń lọlé straight ni. ẹyin ọ̀sẹ̀ wàhálà tó bá ti di three o'clock wá bá mi lọ́fíìsì. ok sir. sọ ma ti wà lọ́fíìsì máa lè fún ẹ. ok sir ṣe sá. ìlúwa nìyẹn tí mi ò ní lè fa lówó. Ah. Ah, wọ́n ló ń sọmọ bẹ́ẹ̀ o. ìgbà ilé amsa gbà. ẹ very soon very soon ah, mo ń fẹ́ sáré ṣe ọkùnrin kọ́ just give me one minute. Okay, sir. Wow. Farabalẹ̀. Ah, ṣé owó ló fẹ́ gbà? Owó. Sí ah, feed. Ẹ̀yin náà wo feed yìí náà. Ah, ó kọ́ra. <laughs> Yeah. Yeah. See, see, the Wenger. Ah, kí ló ṣe bọ̀dá mi tó ṣe wọ́n ràn báyìí. olú ni ẹ fẹ́ kú lé ni. Ah. no problem sọ́bọ̀ wo ló fẹ́ gbà ó máa tó ṣẹlẹ̀ ni pé owó yẹn ni atm mo fẹ́ yọ bá ah. yọ atm fún ẹ. no no ẹ má bọ̀ sí ẹ má bọ̀ sí òtò yẹn ẹ má bọ̀ sí atm atm kọ lílé atm kọ lílé bọ̀dá mi. wọ́n fẹ́ mi wí jọ sọ́fọ̀ wọ́n mọ́ ni kí ló ti ẹ̀ ní líbi ó máa tó ṣẹlẹ̀ dúró bára lẹ̀ ó máa tó ṣẹlẹ̀ náà àwọn tó wù mí jẹ̀ wọ̀ ṣó mọ̀ ó mọ̀ ṣá ṣé ọmọ ibi tó ń pè ní kanji dam kanji dam kanji dam kanji jẹ náà nìyẹn ìgbín ìgbín tó lè bá mi rí ìgbín irú èwo ló lè rí ó lè rí ẹ jalo jalo jalo lẹ́sùn yóò fún lówó owó mo fẹ́ lówó sẹ yóò fún létí ẹ kí ló yí ẹ kí ló yí ẹ ayo maa sọyà wẹrẹ kí ló yí ẹ o de yẹ kí kò fi o de yẹ sá wẹrẹ lẹlẹ ah, ah, ah, ah bàdá mi bàdá mi mi ò mọ àwọn ọkọ̀ I'm going ni mo lóun tó ṣe mi rẹ sí fún mi. hello brother mi. O ó kàn máa ń pa mí lẹ́rìn ni irú ọ̀rọ̀ wo ló tún ń gbé wá bá mi ah, irú aláwo nìyẹn ṣé wọ́n ti di Joseph alálà ni ah, wọ́n náà gbọ́ nǹkan tó sọ ó ní obìnrin two million lọ́wọ́ mi mo dẹ̀ drive nínú jeep mo dẹ̀ ní kó wá gbà lọ́sàn-án ah, mo claim ẹ̀ torí ọlọ́run ọkọ ló ń ṣàánú mi kí mi náà lè tó bẹ́ẹ̀ bọ̀ bí mo yí wá wà báyìí ní reality tí mo wà gangan báyìí mi wọ́ two naira gbogbo tó kù lọ́wọ́ mi five naira ni ṣọwọ́ náà rí. ẹ eh, bùrọ̀dá mi ẹ jẹ́ ká fi towó yẹn lẹ̀ tí wèrè yẹn gangan ló wà very important tí mò ń sọ sà. ẹ eh, èmi wá claim owó yẹn tí wèrè yẹn ní ká yọ kúrò kò yẹ owó yẹn pè mí yọ wèrè yẹn kúrò. bùrọ̀dá mi mo mọ̀ àmì nǹkan tí mò ń sọ aláìmọ̀ wà very important máa ní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tó bá jẹ́ ní nǹkan kan lákàn láti ṣe ẹjọ má ṣe rárá bí àpẹẹrẹ lọ́lọ́run ti fi wọ̀n mí yẹn. wo ojo fi gbogbo yẹn lẹ́jàre tẹ́bi tó rẹ̀ pé ojú bí tí mo fẹ́ ràn ẹ́ lọ bọ̀ wá bá mi dọ́rọ̀ ṣẹ́gun sọ fún pé ibi tá a fẹ́ lọ́rọ̀ lẹ̀ kó jọ̀ǹtò rọ̀ lọ́hùn a fẹ́ náà ni kò sówó wọ fúnra ẹ mọ́. ẹ̀rọ mi ṣáàjì ká máa gbàdúrà o. ẹ ìwọ náà máa bá mi gbà ẹ àbí tí ìwọ náà bá gbà tèmi náà bá gbà ọlọ́run á jẹ́ kó tètè lè dé at lè fún ẹ two million láàrin three hours. ojú òjò òjò di Joseph alala. ẹ lò láì gbà yín ni ó máa. <laughs> ìgbà mi ó tún wá kú o wọ́n fún yín nìkan kékeré kan kíní ilẹ̀ lò lérò mọ́ bíi tẹ́ ń sùn sí ẹ gbẹ́lẹ̀. sir sir sir kò lè work problem ta ni ni pé arrent lé ni arrent lé ni aṣáàní lọ fọ́ọ̀nù ló ń lé. àní ibi tẹ́ ń sùn gangan abẹ́ ibi tẹ́ ń sùn abẹ́ ibùsùn yín ẹ gbẹ ẹ wàá rí i mọ́ bẹ́ẹ̀ ẹ gbé ibùsùn lé padà. o oh, o oh, o oh. abẹ matras ń sọ wọn sọ kẹ fún un. tẹ bá ti wá ṣe léyìí ẹ wà lọlé wá àwọn obìnrin méjì ẹ bá wọn lò pọ̀ mẹ́ tẹ bá ti bá wọn lò pọ̀ wọn á dì kankan níta bá ti dì owó dénú. <laughs> <laughs> ẹ wá ṣe rí bẹ́ẹ̀ ni pé owó dèyìn lásán inú tèmi dùn. àmọ́ ìṣòro kékeré kan tí wà ń bẹ ni pé àti ìníyàwó lé kódà èmi ò ní steady relationship kankan. ló ṣe yẹ ìwo ló ní ìwo ní steady relationship kí ni ìtumọ̀ yẹn sìn ṣé nǹkan tó ń sọ ni pé ká ló mú ìyàwó wa wà ni nǹkan tó ń sọ ni pé ní obìnrin báyìí bàbá ẹ má bínú ẹjọ ẹ ṣe bí ẹni obìnrin la lè lo àwọn ọkàlọ káwọn aláṣẹ òkàkùn fún wọn lówó àwọn ọmọ orí ìrìn yẹn. Hmm, obìnrin lobìnrin jẹ́. obìnrin lobìnrin jẹ́. Hmm gbogbo nǹkan ló ń jẹ́. lílè ló wọ́n. ẹ má gbàgbé o pé tọ́mátì ẹ gbìyànjú àti mú wá síbí ẹ ti wá mú bọ̀. ẹ ẹ sà mo tún ní ìbéèrè kan tí sọ̀rọ̀ mi mo ní reason o ṣe rí àwọn ọmọ orírin aláṣẹwó yẹn ṣe mọ̀ pé èèyàn gbọ́dọ̀ mẹ́mìí lẹ̀ fún wọn ṣé a lè lo rọ́bà dáàbò bò. Ah! ó léwu ó léwu ẹ gbọ́dọ̀ lóhùn ah! mm. tẹ bá lo léwu gidi o sẹ́yìn ò mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ni ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn. ká ká lò bẹ́ẹ̀. ẹ tú sí ẹ tú pòpò. ká mẹ́mi lẹ̀ ohun tó wà nísàlẹ̀ gan lẹ́gbìn tẹ́lẹ̀ náà. kí ló ń bẹ̀lẹ̀ rò. This is real. èwo ni ace street kí ni kí ni kí ni tiẹ̀ pẹ̀lú yẹn ṣàfẹ́ kú èsì ọlọ́run ò ní jẹ́ ká rí tíntìn gan bá ṣe wá àmà náwó àmà náwó síta wá tábà lówó tán farabalẹ̀ wọ́jà rẹ̀ kókó kókó kí tó ní kí tó ní ìgbà tó ìgbà tó díkì mi gbà ṣé mi complain má yọ o má yọ o jẹ́ kí wà bàbá bẹ̀. wàá padà lómi last. <laughs> Ah, báyìí ní sùúrù kíní kan yé mi o kí ló dé tó jẹ́ pé bàtà àdébí tán gbogbo ń kàn jẹ́ńtù lẹ́ẹ̀kan náà hm? pápá ìwọ yìí tó jẹ́ pé ṣe la fi agídí gbogbo ẹ̀ kúrò ní ìdíjọ́ láìpẹ́ jókòó kí lóde ẹ fẹ́ jókòó ló ń ṣe tó fà sọ̀rọ̀ ẹ̀dí ọmọ fi bílíọ̀nù náírà wá ọ̀rẹ́ mi fúnra mílíọ̀nù náírà dì mọ́. ẹ jọ ṣé ká ní pé àfàgìrì wọ ẹlẹ́ẹ̀kan yẹn ṣé ó máa dóde lẹ́mọ̀nù. ṣé ẹ mọ kankan tó bá jẹ́ toníjó yẹn dé mo lè jó lórí agolo mo lè jó láti alẹ́ ìdárò la. ọmọ táwọn ló bá gbà ẹ láàyè ni ah, ilẹ̀ ló máa bá rẹ. àlọ́ bèbè. mi ò fẹ́ sọ̀rọ̀ wọ́n lè dẹ̀ ṣe látara ẹ̀ kó kínní. kí ló wá kàn ẹ́. owó wọ́n lè gbàgbé òṣì ló bá dé owó lè mí fẹ́ ah, kí ló ń ṣẹlẹ̀ hmm. nǹkan tẹ́ sọ fún wa ẹni tá a bá ti dé ilé ẹ máa fowó kún owó àmì ìdẹ gbọ́n kankan kí ló kẹ́mi pẹ̀lú jóyà owó ló lè ṣe. wá ọmọ yìí kí ló ṣẹlẹ̀ tó wó ká ẹ lára báyìí a ti sọ lẹ́ẹ̀kan náà ṣé bó ní bá ṣe transfer owó sórí fóònù ẹ̀ tó wọlé a ti sọ a máa fún ẹ iná ọmọ gbọ́ gbangbangba ń sìn lórí fóònù ẹ̀. are you serious. Ah, ah, ah. wà á ṣe rẹ mi. ó yá sáré yọ fóònù ẹ má jù pẹ́. sórí tí ẹ bá tún wá ṣeré dáadáa Mhm. tẹ ṣeré kárakára mhm. ẹ̀tún agbó gbòǹgbòǹgbòǹ. irọ́ ni ah! ìyẹn tún ju gbangbangba ń lọ. irú yìí mo mọ̀ ṣe jù. ìyẹn gbogbo ló ṣú ọ jù tó mọ̀ ni ìyẹn ló ṣú ọ tó ká. àbí. ẹ yára àbẹ́ ìjọ kú ló. <laughs> ajá eh, bẹ̀rẹ̀ láti ibì kan ọlọ́run. tí ẹ farabalẹ̀ ibo ni restroom yín wà jẹ́ kí n clean up now. àwọn ni ẹ bẹ̀ àríkájọ lọ ni. Oh, eh, ẹ ẹ gbọ́ yìí. Ìyọ̀ láàgbọ̀ ní gúùpù dé. Èmi ò fẹ́ o, la ṣe fẹ́ ṣe ta ló kó máa kọ́kọ́ ṣe. Ah, ìwọ àti kọ́ àwọn ọmọdé bí o tún ní báwo la ṣe fẹ́ ṣe. Ah, méjì làwọn ọmọ méjì làwọn náà yàrá kan lá ní. Ọlọ́run ti bá wa ṣe náà nìyẹn ah, ṣé bá wọn máa ṣe lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni even gan mi ò ní parọ́ fún ẹ tí tọmọ tiẹ bá ti máa gbọ́ tí sáǹdì tọmọ tiẹ dà máa tún change ẹ àbá tún jọ tọ́ngbó ẹ. lórí bẹ́ẹ̀ kan náà. ẹ nà wọn. àrò ọ̀rọ̀ yẹn ò dá náà kó dá. a máa ṣe dáadáa àwọn yóò send olóṣò ni wọn wọn ti gbowó iṣẹ́ wọn náà wọ́n máa ń ṣerú ẹ̀. kí ló tó ń sọ̀rọ̀ báyìí àìmọye mélòó mélòó táwọn sìrò máa ń ṣe. sìrò. Ah, ah. sìrò ó lè ṣe fọ́sọ̀n. Ah, òrìrì lójú ẹ. kó rí kó jẹ́ pé wèrè ló dìde lórí obìnrin sìrò á ṣe. ṣé sìrò wọ́ straight kẹ́mi lọ ni. jíkẹ́mi wọ́ sí tó sírò sí. irọ́ ni jíkẹ́mi tí mo pẹ́ pọ́n ló fọ́ ọmọ my kitchen lóyún ọmọ olóṣù my kitchen. ee ayé mi máa tẹ̀ ẹ́ ìtúnyẹ́rẹ́ wọn ni wọ́n máa jẹ this is tówó bá dé ni ah, òun la sọ̀rọ̀ pa ẹnu dẹ sọ̀rọ̀ kó lẹ jáṣe nǹkan tá a fẹ́ ṣe kó má rojọ́ kó má jẹjọ́ owó lẹ́jọ́ ló má gbé wa. ó tilẹ̀ bá ti mọ kíni déjì kẹmẹ máa ń lò yẹn kápsùn yẹn kó lọ ra wọn. ẹ ẹ bàtà tí wàá mọ̀ pọ̀ mọ́ nǹkan tó máa ń lò kárí tó wà tó tó wà ń ṣe nǹkan tí yẹn kò máa ṣe ẹ ẹ wà mi ó dájọ́. agolo ajé bá ń gbére tèmi bọ̀. agolo ajé bá mi gbére tèmi bọ̀. èrè olókun èrè ọlọ́sà. èrè olókun èrè ọlọ́sà. kó máa bọ̀ lọ́wọ́ tèmi èmi yín ká ọmọ àwáwò. kó máa jẹ́ tèmi báyọ̀ ọmọ ṣọ́tọ̀ wa. nàìjíríà ni. mo sọ fún ẹ mo sọ fún ẹ tí mo rànjúmọ́ yàn mo rànjúmọ́ yàn ọyàn náà rèé sí ọmọ ọyàn ọyàn ní gonorrhea. wọn á jẹ fún one thousand lamá ni ẹ kò possible jọ bàbá sọ pé ká máa gbé bọ ní ìṣẹ́gun wọn máa jẹ́ ìjẹ́ ẹ̀ náà. ẹ ẹ but for at least for a start táwọn ọmọ ìbálẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú bábí one hundred dollars it ma make sense. o o o fẹ́ wọn fẹ́ jọ́ọ̀dì sọ̀rọ̀ ìjìnlẹ̀ nínú wọn àti bọ́jú ká gbé kínní jàre yá.

Mami, ẹ ń dẹ́rù bá mi náà ẹ ẹ dé dárayá for God's sake. Ah, bí Ọlá ṣe sọ̀rọ̀, o mọ̀ pé tí àìsàn bá dé sàgbàlagbà kódà ọmọdé gan bó ṣe máa ń ṣèhàn nìyẹn lágbára Ọlọ́run ara wọn máa yá. Ah, Mọ́mí ẹ̀ pẹ̀lẹ́ mà. Ó jókòó, àǹtí mi, ó sọ fún mi kò lálejò. Ṣé bí Fẹ́mi ti máa sọ̀rọ̀ ẹ̀ fún yín nìyẹn? Ah, ẹ ra ẹ kújọ mẹ́ta. Yes ma family ńkọ́. wọ́n wá ma àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ma. ẹ ọ ṣé ìyàwó ẹ ti sọ fún ẹ wípé a ti gbìyànjú lórí àǹtí mi títí títí títí gbogbo ibi tá a mọ̀ láti lọ àmọ́ ibi tá a wá bá dé báyìí lọ dókítà tá a tún lọ ó ní seventy thousand naira ó dẹ̀ mọ̀ pé láìsòwò owó ní tóun bá sílé kẹ́nìbọ̀dì má dábàá lẹ́yìn òun adẹ̀wà wò lọ́tún lọ́sìn agbára dẹ̀ tó pọ̀ báyìí torí àti náwó sẹ́yìn sẹ́yìn sẹ́yìn. bẹ́ẹ̀ ni màá o ti sọ fún mi kódà nítorí ẹ̀lẹ́mí náà ṣe ń sáré sọ́tún sáré sósì tí mo fi wálé ni because eh, bí mọ́mí ṣe wà bóun ṣe ń sọ fún mi lórí fóònù eh, pé ó di dandan àdẹ gbọ́dọ̀ jẹ́ kó pẹ́ kó tó di pé a gbé wọn lọ sí hospital fún tọ́jú sọ́tún ẹ̀lẹ́mí náà ṣe wà mà. ẹ eh, ṣé o dẹ mọ̀ pé owó ni kókó láìsòwò fàárẹ òsì. ẹjọ ẹni bínú sí mi iye tí màá fún yín náà so ẹ lè tètè fi gbé wọn lọ láti fún wọn ní ìtọ́jú tó péye. Um, ẹjọ́ ẹ má bínú mo sáré sọ̀tún sósì tó two thousand tí mo rí náà rí at least social máa ka nǹkan kan bó jẹ́ oògùn díẹ̀ bó lè jẹ́ bẹ́ẹ̀ dọ́jọ́ kan náà a ṣáà ṣe nǹkan kan ẹjọ́ tó rọrùn. ṣe ẹ kó fún ìyàwó ẹ kó fún ṣe. ìyẹn náà ṣá kábì kan bójú oògùn wíwù gan bójú bẹ́ẹ̀dì hospital àṣàṣùfì yẹn náà ṣe ẹ̀wọ̀ tí má wàá gbàgbé láti lè sáré sọ̀tún tó sì bó ṣe ṣàlàyé yẹn kí gbogbo ẹ̀ lè jọra wọn. ẹ má bínú sí mi bóyá bíi next week àwọn tí mo sáré dọ́dọ̀ ẹ̀ náà ni kí n tún padà wá so nǹkan tó nǹkan tó bá tún yọ ń bẹ̀ náà màá tún sáré wá torí ìyá ìyàwó mi ìyá tèmi náà ni bẹ́ẹ̀ ni mo sọ. ṣé wo mo fẹ́ dọ́dọ̀ ìyá Jídé. ọkẹ́ àǹtí mi máa pẹ́. ikọ̀ ọ̀jẹ̀. ẹ ọmọ kan tó ti kí àwọn ọmọ ìdàgbà ṣòro òun gan-an sáré kiri ẹsẹ̀ mo fẹ́rẹ̀ débi mo rí pé mo ìwọlé mo lákùn gidi kan ní ojú fáàmù lọ́jọ́ kò sí ah, sweetheart o lè ṣe ẹ̀kọ́ fún mi. pàtó máa débi ohun yẹn tún pọ̀ sí òun náà làdẹ̀wò ta tó ràn yìí jọ ṣùgbọ́n ní ọ̀tẹ̀ náà akẹ́kọ̀ọ́ fi gbé báyìí kìdílé àwọn kì í fi wọ́n mọ́tò. ẹja àti jẹ́ anything látàárọ̀ náà ilé ìtòkó wà iná ló wà lọ́wọ́ mi bóyá kò kú lọ change. ah no no no ah, ah. so owó tí mo kó àná ló tún fẹ́ yọ ọ́nà ẹ̀ láì ah, ká ṣe bẹ́ẹ̀ bóyá màá dúró díẹ̀ màá dúró díẹ̀ kò sí wàhálà sí wàhálà no problem. mo wò pé ṣé gàrí díẹ̀ wà bí akẹ́kọ̀ọ́ ọmọ kóòrùn ẹ̀ náà fi wálẹ̀ èmi náà wò sí ìrìlì ìjẹun kan náà. ẹ má má tiẹ̀ wọ́rì ẹ má lọ lọ́pọ̀ ẹ bá mi tọ́jú mọ́ mi dáadáa ẹ pẹ̀lẹ́ máa ṣe kò tó kẹ ó pè ẹ̀hẹ́ mo ní mo mí ìzẹ́ ni náà ìwọ́n kan. Mo wà lè náà. How are you? Ta ló ń bá sọ̀rọ̀ yẹn náà? Káyọ̀dé. Wo èmi náà fẹ́ bá a sọ̀rọ̀. Ẹ ló dàn fún mi. Ẹ ló Káyọ̀dé. Ah, o mọ̀ sí ọjọ́ my dear. O mọ̀ ní ṣàìsàn láyé ẹ̀. Ah, Olúwa bá mi dá ẹ sí èso mọ̀ ní yà yín o. Ah, o ṣe mo dúpẹ́. O ṣe ọkọ mi mo dúpẹ́. O ṣe jẹ́ kí n gbé e fún padà. Hello love ìgbà tó dẹ̀ náà fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ah, mo fi mí sílẹ̀ jàre ah, okay all right go take care i love you too bye yeah. so mọ́mì kí lẹ máa jẹ báyìí sí. mo bá mi gbé ráìsì yẹn wá bẹ́ẹ̀. ẹ máa jẹ bẹ́ẹ̀ ah, àná. máa jẹ bí mo bá ní. bó wà lọmọdé ìgbà ló báyìí o lásìgbà ah, tí mo ti ń pè tí ò tiẹ̀ lọ wọn máa ga báyìí ah, àjẹkù kó wá rẹ́nì lé káàtì ẹ̀ lè béèrè pé bo ló ń lọ ọjọ́ ọlọ́ba àárẹ̀ last anyway iná máa gba tèmi lọ́ máa padà wá lọ́jọ́ mi. Ah, ẹ ká sọ tálẹ́ bèrè. ẹ ká sọ ẹ ká sọ ọjọ́ ah Aunt Lizzy wọn ò sí around. ẹ jọ á sì tó ọjọ́ mélòó lọ sí tẹ́tí rí wọn last. àtijọ́ ta ni wọ́n ti sí around ìjẹta. ẹ ṣe pé nọ́mbà wọn. ẹ mo ti ń pe nọ́mbà ẹ̀ láti bí ìjẹta yẹn náà kò lọ ni mo ti pe títí títí mi ò gbúrò ẹ̀. kò sí problem ọmọ wálé ìgbà mi ò lè máa wálé fọ́sẹ̀ kan gbà mí bọ̀ kò sí wàhálà ọmọ wálé. ó dà kò sí wàhálà ẹjọ́ nígbàkigbà tẹ́ bá ti rí ẹ sọ fún pé bọ̀dẹ́ ẹ̀ wá wá. ọ máa jíṣẹ́ kò sí problem. ẹ jọ mi ò rójú ẹ̀yìn rí mi báyìí. ọ mi má ẹ̀ṣẹ̀ débi ń tèmi ni. ẹ ṣe gbọ́. all ẹ ṣe gbọ́ tọ́ba tí ẹ bá mi jíṣẹ́ ẹ̀jọ̀. ẹ kò sí wàhálà ó kì í lọ ok o claim kò love mi àbí o ò dẹ̀ mọ nǹkan tó ṣe. gbẹ̀mú ṣáàtì béèrè kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu rẹ̀ lóò jẹ́ ní tipò wà òkè kí ló tó wá ń ṣe báyìí. ọ̀rọ̀ oúnjẹ kọ́ là ń sọ yìí o. kí ni mo ṣe fún ẹ. ok òun sọ fún mi pé love me. how many minutes mo ti jókòó síbi báyìí tí mo wà ń bí tí o wà ń bẹ̀ irú distance wo nìyẹn. oh serious ìyẹn ló wá pọ́n létò yàn. ẹbí ah, o mọ̀ pé yẹn ni má bínú di ẹjọ́ á bínú láì lọ́wọ́ ọ̀hún lọ́wọ́ ẹ̀gáǹdì rẹ̀ jáde. Mo ń dẹ́ lónà. Báwo ni ṣe wà? Ẹ Mo rí ẹ̀ náà orí mi lórí ìdúró o sì gborí láyà idiot ilé ìlànà bèbè yìí. bẹ́ẹ̀ ni kọ́kọ́ rẹ̀ lè tó yẹ pé kò yẹ kó ju àbúrò ẹ̀ tó wọ́n bẹ́ẹ̀ rí sí ẹ. jọjọ tó rẹ lọ kí ni problem ẹ ná. ìwọ ni ṣòro mi ìwọ ni problem mi torí wà ò ṣì wà rárá ló ń wù. ọ̀rọ̀ dùn lẹ́nu ẹ̀ wà tó kú mọ̀kùnmá mọ̀rọ̀ ọ̀run má lọ kí ni ìṣòro ajé ẹ̀ sọ fún mi. tí wò bá jẹ́ onítìjú aṣẹ́wó onínàbì ni ò ní gbé lébi ìbòròró yìí wá sínú ilé màmá ẹ̀ tó yẹ kí pé mo tètè wọlé nǹkan bá ti ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan tó kàn ẹ́ ṣó ti gbọ́ ẹni tí mo fẹ́ fẹ́ nì. kí ni nǹkan tó ṣe kàn mí nítorí pé ìwà tí ò da ìwà rádaràdá ló ń wù nínú ilé mọ́ sí ẹ tí màá gbé mo tètè wọlé kí ni bá tẹ̀lẹ̀. bọ ọkùnrin ẹ tẹkẹ yìí sí náà. ee kí ló sọ. mo fi ọlọ́run ẹlẹ́dàá ẹ bẹ́ẹ̀ má dá sọ̀rọ̀ mi má dá sọ̀rọ̀ mi o torọ́rọ̀ ní dá sí ọ̀rọ̀ ẹ mọ̀ ẹ wọ ìwọ wọlé onílé wá tí bàtẹ́ ti wọlé ṣe wà ṣe sharp sharp sharp awilo wà chop clean mouth lórí èèyàn ti tèmi gangan lórí ìyàwó ti tèmi wà wá sá lọ ìwọ ìkà ẹ wo mo á fi ọlọ́run ọba bẹ̀ ọmọ kí mi fẹ́ jà onínú fùfù ni mí gbàgbà mi ti ń ru gbàgbà mi ó ti ń ru tí n bá bú ẹ bẹ́ẹ̀ mo lè pa ẹ́ now stand up and leave this house stand up and leave this house. kí n dìde àbí kí lẹ sọ. ẹ. for what ó dà ń pẹ́ mọ́ bí jẹ́nu lé. ta ni ẹ báwo ló ṣe jẹ́ ta ni ẹ nínú ilé àwọn àna tèmi ẹ. tó o bá yẹ kókó ẹ máa fi fọ́ ẹ tiẹ̀ mo fẹ́ gbá ojú ẹ ní àbíjọ. dèmi náà jọ ọ ti yẹ ẹ dá. Ah, àǹtí ìyàwó ẹ kọ mà wọn mo ti mọ̀ pé wọn fi yẹ ẹ dá dídé fún wa lọ sọ fún mi. ó ṣe ta ni ẹ ìyá ẹ gbọgbọ mo ní wọn bí dá bẹ́ẹ̀ ni wọn bí ìyá dá wọn bí bàbá ẹ dá wọn pọpọ bàbá ẹ wọn bí dá wà gbọ́ta ní létí. kí ni ìṣòro ẹ kí ni pírọ́blẹ́mù ẹ wọn sọ fún ẹ pé ọkọ ẹ nìyẹn. kí wàá lè mi. ìwọ wo ìwọ wo ìwọ rádaràda wo mo ti ẹ̀wù ẹ̀mí ò rí ẹ rárá ìwọ náà dà ìwọ ìtọ́kọ ìyàwó ṣe sọ fún mi ṣé ìtọ́kọ ìyàwó ṣe ara ìyá ìyàwó ẹ ò yá ó ní nídìí seventy thousand naira ọlọ́kọ́ two thousand naira lẹ̀. àǹtí ẹ má bínú bíọ́lá ni ó padà sọ fún yín torí pé mo padà pé pàtó mo padà pé ó ní mọ́mí ti kó lọ hospital mo dẹ̀ ti rí five thousand sí àádẹ́jẹ̀ seven thousand ẹlòmídẹ̀ ti promise náà another three thousand. ẹ bó ṣì lọ ṣòro owó tó yọ pé òkó wá yẹn ọ̀ṣọ́ lọ kó fún ìyá ìyá ẹ kó lọ fi wò yẹ́ ẹ lé káwọn wá sùn sọ́spítù òun wá seventy thousand kiri ká sùn sọ́spítù àbí wo mi ò tiẹ̀ bẹ́ẹ̀ pọ́n ó rí pé mi ò gbowó yẹn lọ́wọ́ ẹ torí pé mi ò fẹ́ sọ̀rọ̀ mo ní kó kó fún ìyàwó ẹ mo rọra jáde torí pé mi ò fẹ́ sọ̀rọ̀ mi ò fẹ́ bínú nígbà tí mo tún wá padà dé ìyàwó ẹ ti sọ fún mi pé o tún tọrọ hundred naira ìyàwó ẹ náà ní kò tù sí yẹn o tún wá béèrè gàárì àtẹ̀pà àti kúlíkúlí ẹ gbà mí ẹ wọ́kọ̀ ìyàwó ó fi yẹn ṣàbòsí mi. ẹ̀wẹ̀ eh, ó fi bẹ̀ẹ̀ jẹ́ o kò fi bẹ̀ẹ̀ jẹ́ ìyẹ́bọ̀ náà la ti ń rí láti tó tó ti ń wá ibà nǹkan tó ń wọ̀ náà ló ti ń lo ń wọ̀ yìí tòkè tilẹ̀ náà náà nìyí fifty naira bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ dáhùn tẹ́ máa máa mú lọ lélẹ́yìí àbí bẹ́ẹ̀ kọ́ wo jẹ́ kí n sọ kínní kan fún ẹ wú àyíká ìdáda wọnú lè dáadáa má jẹ́ kí n rí ẹ ń bíbà ìmọ́ ó ti náà kọ one. àti two. bíọ́lá mo mọ̀ pé oògùn ló lò fún ẹ oògùn ló lò fún ẹ three. ó máa tó ká o ó máa tó ká. ẹ rí ọkọ lélẹ́yìí àbísúnwó ná aláyé bàjẹ́ aláyé ayé ẹ̀ ti fọ́. olórí burúkú bó ṣe rí kó sára kéjọ báyìí kọ́wọ́ yíyíyí. káyọ̀dé jọ bàbá mi má bínú mo kún nẹ̀fẹ̀lẹ́dẹ̀ ẹ̀jọ̀ torí ọlọ́run. kò sí pírọ́lẹ̀mù kò sí pírọ́lẹ̀mù. má bínú jọ̀ọ́ ẹ kí ló wá dé tó wà tó ṣe ọkọ ẹ lálejò rárá. ó lóun ò jẹ́ ní tèmi. mo ṣe wà ókè báyìí mọ́. o ti ń bínú nìyẹn. ìbínú kẹ má jẹ rí ẹ mọ́ o. wà lọ́dọ̀ yìí ti bá ṣe sí o. Ah, ah. ṣé bèbí àti kúnlé ló ní mọ̀. àwọn tó wọ́ọ̀tì lọ́wọ́ ń gbòòrò nìyẹn kí ló ṣí ẹ̀. ó ga o ẹ̀dọ́ màláró pin o pẹ̀lú bó ṣe lówó tó nǹkan tí mi fi láìkí wọn ni pé wọn ò fi family house wọn lẹ̀. family house ṣé lè wà òkè family house níbẹ̀ yẹn àbí <laughs> ilé táwọn ẹ̀gbọ́n rẹ̀ ilé tó ń gbé tẹ́lẹ̀ nìyẹn kó tó wà alright kí ló ṣí ẹ. irọ́ o sórí àwọn gan lèmi fẹ́ fìwà jọ kò sí bí mo bá ṣe lówó tó mi bá kọ́ ilé twenty mi lè filé fáṣínà tí mo gbé sílẹ̀. ẹ ẹ sáyẹn pé yóò ní gbéraga ni gbàgbé òṣì. Ah, má sọ bẹ́ẹ̀ ó lè ní kọ́tọ́rí o tí mi kò máa dún kí n rí bá ti ṣe kí n rọ́mọ gbígbà níbi tẹ́gbẹ́ bá ti náwó kí n má nájú. ajé ńlá ńlá ni kò máa wá wá wá o èrè olókun èrè ọlọ́sà wàá bẹ̀rẹ̀ sí ní fílẹ̀ mi ṣe gbogbo o ká má ṣiṣẹ́ o gbogbo ọmọ yòówù ká gbé débi owó ńlá ńlá ni kò máa bí fún wa o àgbọ̀dọ̀ kábàámọ̀ pa ṣiṣẹ́ o bí bàbá ṣe ní ká ṣe la ṣe yìí o ó tó gẹ́. àjíwá mi wá nílé ayé àdéhùn àpamọ́ mo ti ṣe tuntun àdéhùn àfilé mi ṣe gbogbo èmi kúnlé ọmọ àwáwù. èmi báyọ̀ ọmọ ṣetán wa àti ìwúwo ńláńlá ni kò máa gbé wa o ọmọ kọ́ ọmọ tá a bá gbé débi kó máa dowó ńláńlá fún wa ní o ọ̀rẹ́ ìwọ fún wa ní o ìyàwó ìfilẹ̀ náà láti pàkẹ́ láti pàkẹ́ káwọn èèyàn má lọ dé bá ojúre. mo tún try nọ́mbà yín náà. Ah, mi ò gbọ́ kó n pè ah, nọ́mbà ó ti kú jàre mọ̀rọ̀ àwọn nepa wa tó yẹ pé èdè hàn two days off náà ń ṣe fún wa. dami congratulations sir. kí ló ṣẹlẹ̀. mo ti rẹ́ nìyẹn. ah wa gba ọ̀nà eh, ni kí wàá bẹ̀rẹ̀ ṣẹ́. ẹ ọ ní kẹmú fifty thousand wá sá. Ah, fifty thousand naira ọjọ́ ṣé fifty thousand ni salary tí mo fẹ́ máa gbà ni àbí báwo. rárá o bribe ni sir. bribe what <laughs> kí ló máa ń ṣàwọn èèyàn wà gan-an ok ká tẹ̀ wá sọ pé mo rí fifty thousand mo torí mi ò ní ìwọ fúnra ẹ mọ̀ pé mi ò ní ká wá ní mo ní fifty thousand yẹn tí má ti wá kó fún wọn ṣé automatically máa bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ ọ náà ọ náà èèyàn kan táwọn kò fẹ́ sẹ́tù náà kẹ́ iṣẹ́ tó bọ́ sísá. ó dàbí kọjọ ń dààmú ẹ̀yìn méjì orí ẹ̀yìn méjì ò pé kí ló ń ṣàwọn èèyàn wà lóyún torí ọlọ́run ẹ àwọn èèyàn á fi hàn sí post pé ẹ gbà o ẹ máa bá wọn manage ìjọba á fi hàn síbẹ̀ pé ẹ gbà o ẹ máa bá wa ṣe é o kó lè tó kó lè tùbà èèyàn máa bẹ̀rẹ̀ máa ní àwọn aráàlú lára èmi ṣebí sẹ́lẹ̀ mi wá ṣé ti bá rí sẹ́nà ní gbogbo ẹ̀ ṣe máa wà òkè àbọ̀ lè gbàwìn lọ́hùn sọ lè gbàwìn kí ikọ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ máa lè máa fún wọn díẹ̀ díẹ̀. ojú mi ò ní fifty thousand naira o ìwọ tó kọ̀ ṣẹlẹ̀ ni pé ah, ọlọ́run ọba ìlú ìṣá ọlọ́run àbá àtúnṣá orí ọlọ́run lèmi dúró dè lágbára ọlọ́run ọlọ́run máa ṣòrí ẹ̀ rémi lè rọ̀lẹ́. ẹ bìrà mi bìrà kúnlá àti bìrà báyọ̀ nǹkan. àwọn èèyàn ńlá ló ń sọ yẹn èmi ti èmi ò lè bá wọn ṣe láyéláyé ah, wo sùúrù lérò lèmi wọn rẹ̀rọ lọ́sọ̀gbọ́n làwọn fẹ́ gbé wọn kó yàtọ̀ síra wọn wọn dẹ̀ mú létí kan màkì ọ̀ṣọ́rire kó náà kò ṣe lọ́rọ̀ tọ̀. ẹ̀yin onísùúrù dẹ̀ lọ́lọ́run wà wo fi gbogbo yẹn lẹ́jàre òjò rí mi lé rọ̀lẹ́ òjò jo àbí. jọ torí Ọlọ́run ṣó ní two hundred àlọ́ ń bẹ̀ kí fi mú lẹ́vù ibi pa mí. two hundred ẹ̀jẹ̀ ń délé. ok o fẹ́ délé torí two hundred naira o dẹ̀ o dẹ̀ sọ fún mi kébì wá kó fifty thousand fún yàn kankan dààmú ọpọlọ ẹ̀ báwo lẹ́yìn mọ̀ pa wọ̀ hàn bí kílẹ̀ ń ṣe actually ìgbà tá a rí mọ́tò yín bíbá ẹ̀ láwọ̀ pé bíbá inú lè máa wà láṣẹ ní kádúró dé yìí. yeah <laughs> that's good ibi <laughs> la wa. Um, ọ̀rẹ́ tó bá máa jẹ́. a máa lọ náà ni nà. àwa ti ẹ̀ ń jiyàn kankan nì à ń sọ pé mo ti mọ̀ yín ti pẹ́ ó ti kẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́n mo rí yín jẹta. Hmm. kí n tó súnmọ́ yín ẹ ti move mo tẹ̀ ń pè yín bọ̀ ẹ̀ gbọ́ but mọ́tò yìí kọ́ lẹ gbé o àwọn ah, ah, tó pọ̀ ìrànwọ́ ká ló ní nọ́mbà ni wàá tẹ̀ ti kọ́. <laughs> Eh, <laughs> ẹ kújọ mẹ́ta bí a máa gba nọ́mbà yẹn tó lọ. àwọn tó ní àwọn ah, close mọ wa àjọ wa street débẹ̀ ti pa. àtẹ tí jiyàn pé ó lóun mọ ìyẹn ilé kan kìdí ká ṣáà ní ká dúró dé yìí. of course àwọn ìbá wa. àmọ́ ìyàtọ̀ ni pé a close jù. ọ̀rẹ́ má lọ máa jẹ́. ẹ ń jẹ́ máa lọ àjọ ń lọ náà ni àbí ibo lẹ́yìn lọ. ṣáìdì um, nọ́ọ̀sì làwọn náà lọ ọwọ́ bá wọn mọ́tò wá kú ní ẹlẹ́kẹsẹ̀ wá kú ó yà wèrè ni. ẹ gbọ́. ọmọ wèrè ni. kí ló ṣe fún ẹ. ó mi ì jí sẹ́ni wọ́n tó wọ́n yẹn ṣe fún mi. nígbà tá ìwà ní panṣẹ́kẹ́ lólókùn sọ́gbù. kò rán ẹlẹ̀ fún mi. Ah, nọ́ọ̀tà àtọ̀sà. ó ní nǹkan tí mi àti ẹ̀jọ́ sọ náà wọ́n lè ṣe báyìí mi dẹ̀ wá ní bátìrì lórí fóònù mi ìbàdí ẹ̀tẹ̀ wá pé ṣé ok mímọ ṣé mo lè rí àbí one thousand lọ́yìn mẹ́rin ju ẹlẹ́ ní ojú ẹlẹ́ ní àtọ̀gá ti sọ̀rọ̀ ẹ̀dí kókò dé kó dẹ̀ wà mí dá padà fún ẹni. ẹ̀gbọ́n ṣe fẹ́ mọ ọmọọṣẹ́ làwa. ẹ ẹ ní àtọ̀gá sọ̀rọ̀ ẹ̀kọ́ lè fi lóye kí ni àti ẹ̀rí wa. bọ́ọ̀dẹ̀ wá àbáwọn. Ah, ọ̀gá ẹ̀ ńkọ́. wọ́n ti jáde o. iṣẹ́ mi ńkọ́. wọn ò tí ì ṣiṣẹ́ mi wọ́n dẹ̀ ráyè jáde ṣé máa yí wa òkè ṣe láti bí ẹbí three weeks ago tí mo ti fún wọn lówó wọn ò sọ fún mi pé àwọn oníṣiṣẹ́ mi irú nonsense ló lélẹ̀ what's all this for crying out loud. àǹtí àǹtí ẹ ṣe sùúrù ṣe mọ̀ pé ẹ mọ̀ iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ni wa so iṣẹ́ pọ̀n lẹ̀ náà before yẹ mọ̀ a lot of customer náà ló gbéṣẹ́ fún wa so máa ní láti take time ká tó ṣiṣẹ́ yín mà. what nonsense ṣé ọmọ ni máa ń ríṣẹ́ ẹ̀ ń bì kan ni irú pàlàpàlà wo nìyẹn láti bí láti three weeks ago tí mo ti fún wọn ló. ẹ má bínú ibi tó wà náà jìnnà ládùúgbò ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn kan ló wà lókè ń bẹ yẹn bóyá kí n sáré check wọn bẹ ẹ dúró dè mí. oh god ó ah, lè máa gbẹrù ara wọn lọ́sàn yìí. irú nọ́ọ̀sẹ̀sì tó nìyẹn ó lè máa bí ẹgbẹ́ kiri náà. sọ̀ni ìjọba oníṣẹ́ wọn gbà mí ó máa ń fi lọ páàkì rọmọra wọn ni tó kì í má bẹ̀rẹ̀ báwo ni. wà ok mo tẹ̀ ń pè ní àná bẹ́ẹ̀ o kàn ń gbọ́ òòdù lóhùn ẹ bá tó ń ṣe bẹ́ẹ̀ mo sí in mood láti dáhùn. ẹ <sighs> eh, bọ at the same time ó ní nǹkan tẹ́mi àtẹ́jọ sọ tì náà ó níbi tá a fọ̀rọ̀ tì sí mo bá ẹ sọ àwọn ọ̀rọ̀ kan tó wà very important ó dẹ̀ ní pé kí n fún time ọmọ àrò mo fi ìpò yẹ kó ti rò tán àtijọ́ yìí kó kàn. ṣé ọ̀rọ̀ ti ẹ̀rọ i expect kí mi jókòó kí n máa rò torí kí ni. báwo ló ṣe máa expect kí n fún Okay, ní ok kí ló wẹ́ expect látọwọ́ mi gan so like i should say yes or what kí n máa fẹ́ rú ẹ irú ẹ. kí ló ah nǹkan ṣe nǹkan tó ṣe pọ̀ kó ah, o tiẹ̀ rí mi kó owó rẹ̀ ná. ẹ wo sori listen sori ìfẹ́ ló mátà ní gbọ̀ngàn láyé. ìfẹ́ ló mátà. tí ọkùnrin bá nífẹ̀ẹ́ obìnrin kò sí nǹkan tí ò lè tibẹ̀ jáde. kí ló fẹ́ẹ́ fà mí gan-an òun sọ fún mi pé ìfẹ́ ló mátà irúfẹ́ òṣìwò nìyẹn dùn má ti stop life mi ò mo ráyè bóyá màmá yẹn. you see love tèmi ní sẹ́ni mo fi sọ̀kọ́ tí mo sọ yìí and mi ìfẹ́ kó rí gbé bí mo ń wọ́zù lé ní àbí nǹkan kan. tó bá mi kẹ́lẹ́ la yọ̀dọ̀ á ṣe problem tèmi mọ́. Hmm? bíkọ́ sọ́ni mi kọ́ ló máa jẹ́ àwọn bá mi sọ̀rọ̀ ọ̀la ṣé ìfẹ́ tí ẹni fẹ́ máa jẹ ni wọ́n bá mi sọ inúṣẹ́ ìzẹ́ mọ́ o kí ló fẹ́ fà mí gan-an ṣé ìrìn mi ló fẹ́ ṣe fún mi ni àbáṣọ àbíbá tàbí bàgà kí ló fẹ́ ṣe fún mi yán ah ẹ̀yin mẹ́ta tẹ̀tẹ̀ níṣẹ́ tẹ̀tẹ̀ ọkọ̀ useless yẹn jọ nítorí ọlọ́run mi ò fẹ́ nonsense o má kó rán màmá mi o kí nonsense yẹn tí bá tẹ̀ ní kò tẹ̀ fún mi ten thousand naira bó ṣe wáyé ṣó lè fún mi ó yá five thousand naira ńkọ́ ó ò lè yìn ó tiẹ̀ ṣe máa ní wọ́n sọ fún mi pé ìfẹ́ ló mátà ẹ̀ tó bá lówó lọ jọjọ́ kọ́ la take care ẹ̀. you see eh, money is not everything owó ò kì í ṣe priority tó bá kọ̀ ọ̀rọ̀ relationship you see ìwọ kàn fẹ́ mi ní chance kó wá wọ nǹkan tí màá dá lára you see tí o bá wọ́n sùn lónìí mi kò mi lè make lọ́la o and trust me i will take care of you. gentleman Sorry, jẹ́kọ̀ọ́ la take care ẹ̀ jẹ́kọ̀ọ́ la take care ẹ̀ mo ní ọ̀pọ̀ tí mo fẹ́ fẹ́ ṣe má disturb tí ẹ kọ́ mo bá sí ìbáyìí o bó ti ẹ̀ ṣe ní ṣáà sòṣì tí mo ti ẹ̀gbọ́n ṣẹ́fún gan-an ṣé ìwúrú ẹ̀ máa bá mi sọ̀rọ̀ ṣí ni kí ni mí ni gbogbo yẹn. so bó e ṣe nìyẹn kódà ó wọ́ mi ẹsẹ̀ mi ò tó lẹ̀ ní sáǹsì ṣe wàá sọ̀rọ̀ sí ẹ ọmọ ya àti yàrá mi ò mọ yàrá yàrá rí mi lè actually kò rí bẹ́ẹ̀ kò ah, God I'm sorry. Are you mad? so oh, ní nǹkan kan tó fẹ́ sọ nǹkan ṣe eh, actually kẹrì bẹ́ẹ̀ o eh, nǹkan tó ṣẹlẹ̀ i'm sorry you sorry pé o ṣe nǹkan tó tó yẹn o dẹ̀ ṣì nìkan tó o tún wá o tún wá dúró sí di mọ́tò ní ṣe ọkọ̀ òwò kẹ́kọ̀ọ́ ti ẹ̀gbàgbé ń pa it just like that nìkan kí ló máa ń ṣẹ̀yìn ọmọ ìná so téèyàn bá tó bá ti rọ́kùnrin tí ò tí ì lówó tó bá yín sọ̀rọ̀ ṣẹ́ tí mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la ni so imagine say o dẹ̀ wá ń dúró o dẹ̀ yín sọ pé ah, o mọ̀ wá o close mọ́ wọn o rántí nǹkan tí wọ́n ṣe mọ́ so respect kọ́kọ́ just like that. ọ̀rẹ́ but ah nǹkan tí wọn náà ṣe náà ti burú jù náà wọn lọ ṣe máa ṣàdúró nǹkan tó yẹn ah mi ò lè dá sí o. ó ṣe pé ìwà tó wò ó dáa ìwà tó wò ó yẹ kó lọ para ẹ. amọ̀rú wọn amọ̀rú wọn fake life ló máa ń amọ̀rú ah. wọn ṣé bàbá bọ́fẹ̀ ni wọ́n gbà yẹn ṣe bí sìrò ni àtẹ̀lí kẹmẹ̀ ẹ nà. are you serious pé torí sìrò àti èjì kẹmẹ ló ṣe ló ṣe oh god báwo lè ṣe máa ń dìsẹ́ so low tó máa ti torí àwọn sìrò lọ fún un lẹ̀ òun fòun lẹ̀ fáwọn tó akọ́t orí gbáǹgà ibo tí mo bọ́ọ̀lù àṣefẹ́ rí ni. oh no no no mi mi mi mọ nǹkan tí mo fẹ́ sọ mo ṣé bí wọ́n ṣe fẹ́ lọ. ọmọ mi let's go let's go let's go ẹ̀rọ rẹ̀ sàn. sorry ma. Um, it's a lot. It's not. Ah, no. Ah, God. Onímọ̀ tó ẹni máa tó ọ̀rá dárò ẹni máa tó ọ̀rá kọ́ra ẹ̀ onímọ̀ọ́nù. Mujaye, Mujaye, Indomie, Indomie, do me. o sọ pé láì jẹrà. kí ló ń ṣe yẹ. ṣé èlé ìjọ èèyàn lójú ẹ tó ń sọ pé àlejò wa wa. ọkùn ẹ̀jẹ̀ kò mẹ́ ẹ̀ mẹ́kọ̀ọ́ mọ́ ọjà mi rẹ̀ ń ta. ah guys stop now ah, ah, ṣé ìwọ nìkan ṣe ni àbóhùn wèrè ló ń sọ fún pé bros abẹ́kọ̀ ọmọdé. ṣé èyí ni wèrè ẹni lè fẹ́ wèrè. ẹgbàá náà máa fi ń lé wèrè ṣó mọ̀ ni. wọn ń fẹnu bá wọn sọ̀rọ̀ ibo ló rò pé wà. èmi lè fẹ́ wèrè mi gbọ́. kí ló ṣe yẹ kí ló ṣe yẹ. èmi làwọn wèrè méjèèjì yìí pé wèrè. àwọn ẹkún mi tẹ wà ní àfihàn mọ́tò. ó ti bá mi wèrè wèrè ń pè wọ́n wèrè. wèrè one wèrè two wèrè pé wèrè wèrè ah. Eh, eh, má jẹ́ igi ẹ̀jẹ̀ o. èmi ti mú oúnjẹ yín ẹ gba lóúnjẹ yín. tí o bá tiẹ̀ ń ṣe wèrè bó máa tó gbọ́ ṣe mọ́tò bá sọ mọ́tò dùn tẹ́sí fìyà tá ló ṣì kó ṣì kó mi yes boss. wo wo wo wojú mi dáadáa èmi ìnọ́mà o mo máa nà ẹ́ bí olórí kórìí lóyà kúrò bẹ́ẹ̀ jọ. ẹ bẹ́ẹ̀ jẹ o. jíjẹ kúrò jọ kí ló ibo lórí kó wa. ẹ fẹ́ mi bíbọ. èmi náà wọ yóò fún mi. ó fọ́ ni aláyẹn fọ́ ni sí mi. kí ló fọ́ ni bẹ́ẹ̀. wáyé tí wèrè ṣe máa pa àwọn méjèèjì wèrè. ọkọ tó jà mí lọ ni. ẹ bọ farabalẹ̀ ṣé nínú aláyẹn ṣé ìwọ ni wèrè yẹn bẹ̀rẹ̀ sí ní lé àbí kí ló ṣẹlẹ̀ gan-an. no ìwọ gangan ni wèrè yẹn yọ ìgò sí torí ọ̀rọ̀ mú ẹgbàá tó na wèrè wọ́n á yọ ìgò sí ọ̀fẹ́ fọ́ orí ẹ̀ báyìí mi ṣáwọn bó iṣẹ́ lọ ní lọ́ngàn. bọ̀ ìwọ ló ṣàbẹ̀rẹ̀ sí nílé <laughs> ìwọ ni kò ṣọ́ra fún wèrè. Oh ọ̀rọ̀ àmì ìjà láwọn méjì ló pè ń wéèrè mi àti ẹjọ́ wàhálà láyìn ìlàjọ wà ń bẹ̀. èmi get ẹ right wọ́n lò kàn get me right má take it personal àwọn aláníyìn. òkìní yẹn ò ní túmọ̀ wọ́kàn ni kò ṣáà sá fún wèrè. kí ló mí ìgbẹ́ kò ní túmọ̀. sá fún wèrè ni sẹ́ sá fún wèrè tó bá ti sá fún wèrè eh? kan ní sọ. jẹ́ ká jẹ́ tó bí ìjọ. jẹ́ ká jẹ́ kíní right o. <laughs> èmi ti get ẹ right o mọ nǹkan tó sọ tó bá là ní ìnáwó. alárasọ́kọ́. alamango alamango alamango bọ́bọ́ máa lọ jọ alágọ̀nà. Ah, bá a sọ bẹ́ẹ̀ o but what I know is it doesn't work that way. Me, me, me argue, no problem. Alani, no. How are you there? Eh, um, ọ̀rọ̀ ilé yẹn náà ni mo wá bá yín fún torí ọ̀rọ̀ àǹtí ò yé mi mo ní kẹ́ ẹ bá mi bá àǹtí sọ̀rọ̀ kó káta lé yìí gáìsì yìí. ọ̀rọ̀ wo la tún fẹ́ bá sọ ọ̀rọ̀ wo la tún fẹ́ bá sọ lóòkì sórí èmi èmi ti wà comfortable ìtọ́lọ̀ ń ṣe fèmí kò ti tẹ́ èmi lọ́rùn ẹ̀yin ní kẹ́ mọ̀ nǹkan tẹ́ máa ṣe sí ọ̀rọ̀ ilé yẹn tó bá wù yín kẹta kẹpin òun ẹ̀ tó bá wù yín ẹ decide láti má ta kẹ káwọn ọmọ yín sínú ẹ̀ kẹ́ gbogbo àwọn ọmọ yín jọ máa gbé pọ̀ nǹkan tó bá wù yín ni kẹfì ṣe sórí èmi ò fẹ́ dá sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé o but the last time tí máa kàn pé máa kàn fún ní advice ẹni pé ẹ ta irú nǹkan bẹ́ẹ̀ máa ń dájà alẹ́ létà ní lọ́jọ́ iwájú ni ẹ ta kẹ pínwó ẹ̀nà kíkálukú mọ class tó wà. ọ̀ráì àbí ṣé ó ta fún sọ fún wọn ní mo ní kó tà pé èmi pẹ̀lú àtúmọ̀ sọ̀rọ̀ lórí fóònù pé bẹ̀rẹ̀ mi fún ní go ahead ń fa àṣẹ sí kó tà ṣé olówó mọ́tò ó wà tà ok ó wà tà. Dámilójú. Ah. Búrò. Àǹtí. <laughs> Báwo ni? Ẹ ká sùn. Ẹ ká sùn. Bẹ̀rẹ̀ àwọn ẹ ká sùn. Àbúrò, ṣé wàá pa? Àbúrò ẹ tó ọ̀dọ̀ ẹ náà mò ń bọ̀ ọ̀dọ̀ olórí ẹbí mo ti ń bọ̀ mo ní kí n wá rí ẹnu. gbọ́ kí ni ìwọ tún lọ ṣe lọ́dọ̀ olórí ẹbí. bẹ́ẹ̀ta ti yanjú ọ̀rọ̀ náà kí ló ti sọ pé mo sọ. kí lẹ sọ kí lẹ yanjú. bọ̀dá mi ṣe fẹ́ gbọ́ ilé yẹn à ta à ta o. ṣé o wà òkè ṣá kí ni ìṣòro ẹ. wo ní sùúrù ó wà òkè dáadáa ni ó wà òkè ṣọ́ra àwọn boys yẹn wọ́n ní kó kúrò nílé wọ́n kọ́ wọn kúrò nílé kí ló dé ilé kan ṣoṣo tó kù mọ̀lẹ́bí kù gbogbo ilé tó kù ni wọ́n ti wo ẹyọ kan ṣoṣo tó kù ṣé tá a bá fẹ́ ṣe ìnáwó àbá fẹ́ ṣe nǹkan kan ṣé ká tún wá lọ máa rẹ́ǹtì ilé lọ máa fi ṣe ìnáwó ni ká má lè ríbi dé sí kó kúrò ní o bẹ́ẹ̀ ni a ah, tí bá ṣe pé kìíní ah, wọ́n ní wọ́n ilé yẹn náà wọ́n kàn ti pa síbẹ̀ ni wọn ò ló wọn ò ṣe kankan tówó bá ti wà lọ́wọ́ wọn kàn lọ ralẹ̀ sí banana estate náà. àǹtí mi obìnrin lẹ́yìn èyí máa lórí ọkọ ilé ọkọ lè wà àwa lọkùnrin àwa la máa mójútó nǹkan a ti rí pé ilé yìí ẹ jẹ́ ká tà tá bá tà táwọn pèsè bá ara wa ilé yìí a dẹ̀ máa lọ ralẹ̀ síbòmíì àbí náà obìnrin lèmi ìgbà tí mo dẹ̀ ti wá jóbìnrin lẹ̀ ilé bàbá ti tèmi kí n dẹ̀ sọnù kí ni mi mi mọ́lé bàbá ti tèmi má bì. mo jóbìnrin mi ò jóbìnrin o ilé bàbá mi sì ni bẹ́ẹ̀ ni. bọ̀dá mi tẹ́ẹ̀bà lè sọ fún wọn máa sọ fún wọn fúnra mi. bẹ́ẹ̀ni ṣe sọ́n jáde òde kò mọ̀ lọ sọ rárá. ọ̀rọ̀ ló gbọ́ yẹn o sórí tá a bá wá padà wá tí wọn bá kúrò níbẹ̀ yẹn ọlọ́pàá ni màá fi mú gbogbo wọn. ẹ nǹkan tẹ̀mí tún kí n wá sọ fún ẹ̀yìn tó yẹ pé mi lè gbọ́n wọn ṣé èmi náà máa control wọn ni kí n fẹ́ ṣe báyìí náà. ọlọ́run ti ṣe ìyanu gidi gan ni àdúpẹ́ àdúpẹ́ aaa wọn o tún ti yàmí lẹ́nu jù rí ah, ilé ọdẹ ilé ọdẹ ilé yìí nà <laughs> àwọn mẹ́ta ò gbé bẹ́ẹ̀ kódà àwọn àwọn àwọn dádì wa kò sí tó gbèrú léyìí. Ah, ah, ọlọ́run ti ṣe yanu báyọ̀ ọlọ́run ti ṣe yanu gidi gan mo ti délé yín tó wà ní gra ibẹ̀ ni wọ́n kọ́ júwe fèmí tẹ́lẹ̀ pàtó mo débẹ̀ ọlọ́jẹ́ kó yé mi pé ọkọ ti sunkún bẹ̀ pé ìbílẹ̀ wa pàtó mo lẹ̀ tó wá débí mo rí pé à ẹgbin eléyìí ni kò ti pẹ́ kọ́ o ẹ lágbára ọlọ́wọ́ ya máa ròkè. dómi ìbínú pẹ̀ wá mi o mi kọ́kọ́ bínú mo mọ̀ pé ngbàtẹ́ rẹ̀ ti wá mi yẹn tó kó ìbàlẹ̀ bá mọ́ ọmọ máa lọ bókè mo rẹ̀ ti wá wá báyìí kó tó ṣẹlẹ̀ rẹ̀ kọ́ kékeré ni tí a kọ́ wọlé náà ká ṣe àbí èmi náà ṣáà dáhùn kó sára nà. mo láwọn àlejò náà lẹ́sọ̀ ọjà ká sáré sàn. ẹ ẹ no problem nǹkan tí mo ti ẹ̀ bàbá náà mi ò ní lè sọ lójú èèyàn kọ́ máa rí bẹ́ẹ̀ polówó ẹ̀ wá tọrọ owó mo rẹ̀ ní mọ̀ pé èèyàn mi náà ni mo wá bá ẹ nǹkan tó rí ìṣẹ̀lẹ̀ ni pé business kan wà ó mọ̀ àwọn aṣọ tá a máa ń wọ̀ nígbà yẹn náà àwọn àkúgbé tá a máa ń wọ̀ yẹn àṣẹ àwọn gáàsì yẹn ń gbà wá ni o. ọlọ́wọ́ ọba wọn ń gbà wá ni tó máa tẹ ẹ̀kọ́ fún one five one two eight hundred ọlọ́run gbọ́dọ̀ tó bá dé ju three hundred two fifty lọ lójú bọ́ńdù kódà one fifty aṣọ tó wà pàtó bá fẹ́ gẹ̀ẹ́sì tó máa à kú ó ń díẹ̀ bàbá ló wá já mi tọ́ pé òun máa mú mi dẹ́nu bẹ̀ gangan ibi tí link yẹn wà gangan máa kó fún mi pé bọ̀kí lọ wá three hundred k wà tí bá ti wá three hundred fún òun máa gbé mi dé bẹ̀ gangan wọ́n á fi kó oní six hundred fẹ́ mi ó dẹ̀ mọ́ ká pọ̀ sọ àlẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa oró ojú ọjà ojú ọjà kankan nìyẹn máa kó lọ síbẹ̀ máa dàlẹ́ bá wì kílẹ̀ tó ṣú ọjọ́ kejì máa pa owó yẹn máa pa owó títí tiẹ̀ máa tún wá ní gain lọ́wọ́ dowó títí tiẹ̀ tí lọ́dọ̀ mo fẹ́ wá yá lọ́wọ́ tiẹ̀ kódà mo fẹ́ wá tọrọ ni <laughs> o lè má rí gbàbọ̀rọ̀ àlàyé kan tí mo ti torí ẹ̀ wá nìyẹn inú mi adé dùn kó kàn wọlé kó ṣàṣùmù pàdé ẹ̀ kó yẹ àbí ká wọlé já wọlé. fẹtidẹlẹ ní point yeah. at least mo máa ń láì kéèyàn aim high ṣe you understand because láì bó ṣe wò kórí eh, ìwọ ló mọ business tó fẹ́ ṣe so ìwọ dẹ̀ ló mọ iye tó máa rí lórí ẹ̀ so mo believe kò máa hit sí nǹkan tó máa tóbi ọkàn ẹ ṣe gẹ yà mọ láti ṣe fún ẹ because tí n bá ní mi ṣe ó máa dàbí pé mo serious ni tí n bá tiẹ̀ ṣòro fáwọn èèyàn kan ṣerú wa fẹ́mi <laughs> àjọ ń sùn àjọ ń jí ni ìnà bọ̀bọ̀ mm, bọ̀ nǹkan tó máa ṣe lélẹ̀ wọ́n eh, fún mi di February second ní next day ṣe yìí ṣe bí mail àwa yìí náà eh, torí mo ní cash nínú ilé ni o get then mo wá into àwọn business kọ̀ọ̀kan tó yẹ kí mo láti sort it out so nǹkan tó máa ṣe nìyẹn so bó bá wọn fi dìgbà yẹn pè mí àyànjú ẹ̀. <laughs> kúnlẹ̀ ńkọ́ náà. kúnlẹ̀ ò sí ara hàn ìyẹn ò fi bẹ́ẹ̀ gbé náà ìjà mọ́ òun ló ń mójú táwọn business wa lọ́hùn sọ ọkàn wa ó ń lọ ni ọ̀tọ̀ bá ní nọ́mbà yìí lọ́hùn pé ó máa gbé. àyè e. ah, guys ṣá ẹ̀kan tí ẹ fọ̀nà yàn ìyẹn tó ti travel well no no problem mail àwa yìí yá <laughs> owó ti láìka àwọn tó ń ṣe fíìmù láti ẹ̀kọ́ fẹ́ ṣe náà ẹ ó dàbí ẹ̀ ló ń bá mi fà kò sí káàṣì nílé fáìn wọlé fèmí létí ẹ̀mọ́ ẹ̀kọ́ fèmí kóòtù fèmí lọ ṣá màṣá fifty fifty mẹ́ta kò yẹ one fifty kìtì kó yẹn sára náà màmá kì í máa padà gba two cash power ọkọ wọlé kọ check fún mi kọkọ check gbans three hundred thousand kó lè fún mi lówó mọ́tò mi àti owó tí màá fi jàmàlà lọ́dọ̀ tí mo débi tí mi ti ń dún tọkọ mi ti báyìí mi jẹun mo trek débi nìyà kí ló mi. Fẹ́mi ṣó sick náà ṣé kò ṣe pé nǹkan kan ti ń ràn pẹ̀lú brain ẹ̀. ṣé mi bá wò. mo kàn mo kàn ń wò pé èmi àti ẹjọ ṣe business kan tó yẹ kí n fún ẹ lówó ẹ tí mi fún ẹ ni àbí bàbá ẹ ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́. bàbá tèmi. àná o ti ń da kinní yẹn pọ̀ ṣé o ṣe ń rí bí ẹni pé òkè o kúnlé o báyọ̀ o tàjọ ń gbé ńgbà yẹn ah, no no no ò ń ṣe bẹ́ẹ̀ mọ́ ṣé you understand oh time yẹn àjọsùn pọ̀ ló fanu rí. Ah, ọ̀gbẹ́ni baralẹ̀ àjọ mẹ́wàá ni kí ló ń ṣe ẹ̀ ah, wọlé kò fún èmi lówó àbẹ̀wò ni kú òun bẹ́ẹ̀ náà. presently o ti rí nsìn pé àjọ sin level kan náà ó ti wà níbi tó belong sí ibi tí mo belong sí ni mo wà so má jẹ́ kó dàpọ̀ mara wọn èmi fẹ́ ṣoore fún ẹ so ìgbà tó dẹ̀ pay mi tí mo lè ṣe fún ẹ February second ní next year tó bá ti wá lè dúró bọ̀bọ̀ fuck off kò bi. forget just get out. fẹmi ló ń bá sọ fẹmọ. bọ̀bọ̀ that was then fuck off. bẹ́ẹ̀ báyọ̀. ṣe bọ̀bọ̀ ẹ̀ tó máa wọ. bá ìjọba business papọ̀. ó fẹ́ pé òkè tó bá máa di bàbá ẹ̀ máa fún ẹ̀. ọ̀dẹ̀ wíta yóò dán sọ bí ẹni pé eh, báyọ̀ báyọ̀ báyọ̀ wà wọ̀ tájọ́ ń sùn tájọ́ ń jí àṣọ fọ́kín wọ̀ọ̀dì àjọ ń sùn àjọ ń jíṣẹ́ bàbá kan náà ló bí mi àti ẹ̀yìn tí bàbá kan náà bá tẹ̀jọ́ bí wa òṣìṣẹ́ sí mi lápò ni mo fẹ́ ṣoore fún ẹni ìgbà tí fẹ́ fún ẹni mo sọ yẹn ah, ah. idiot ẹlẹ́mi kí ló ń ṣẹlẹ̀ èmi wà òkè ìwọ náà lèmi ń dúró dè ńlẹ̀. kí ló tún ṣẹlẹ̀. ta ló sọ fún ẹ kó lè lo páàkì kí ló ń ṣẹlẹ̀. àbí ibi tá a fẹ́ lò ń sìn ibi táyìn plan fún yẹn èlò náà pé. so gbogbo iye tó máa parí ẹ̀ ń five hundred àbí. ọjọ́ wo ló fẹ́ mọ iye ara ẹ̀ náà sori tí wọ́n ò bá mọ iye ara ẹ̀ ní mọ iye ẹ̀. sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ yẹn sọ fún wọn pé parking tèmi sọ yẹn gangan òun làwa ti máa ṣe everybody máa sùn síbẹ̀ ibẹ̀ láti máa ra gbogbo nǹkan tá a fẹ́ lò wá wó má stress ara ẹ̀. èmi fúnra mi ti bú bóyá bíi three am lẹ́ẹ̀fọ́rọ́ bẹ́ẹ̀ díẹ̀ and so ibẹ̀ lẹ́fúrúbọ́dì máa sùn gbogbo nǹkan ta fẹ́ ra ibẹ̀ láti máa rà of course ọmọ <laughs> stop jọ i love you more ẹ ọmọ kan tó máa ṣe ọkàn fọwọ́ details ẹ sórí fọ́ọ̀mù mi ṣe gẹ so èmi á lè send owó sí ẹ bá dẹ̀ mọ̀ kó fẹ́ wá gba cash náà ni màá bọ̀ nílé mi. all right then yeah i love you too. hey. <laughs> Eh nǹkan tá à sọ nìyẹn ẹ ká náwó síbi táwọn èèyàn ti máa mọ̀ wípé a náwó wọ̀ ariwo máa máa lọ àwọn bloggers máa gbé pé ẹnìkan ṣe birthday a fún ìyàwó ẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ ó yàtọ̀ sí pé nǹkan kó ìlọ rẹ̀ kọ́ síbi kan tó jẹ́ pé mi ì ní mọ̀ nǹkan tó fẹ́ fi ṣe ayé òní gbàriwo pé mo náwó idiot. ẹ wò dandan lówó dandan lówó táyé pé ọ̀nà àìtọ́ náà ni tàbógun owó náà táwọn tó kù ń ṣe ni ó ti ṣetán ó ti ṣetán ó ti ṣetán ah òfin nípa ìpọ̀jù kí ló dé. kù náà nìyẹn ṣé bá ṣe máa tẹ a máa mú gbogbo a máa tà a máa kàn ta gbogbo ẹ̀ dànù pátápátá a máa ta gbogbo dúkìá dànù èmi mọ̀ kó ti wá báyìí bọ̀ nǹkan tẹ̀mí ṣàṣì báyìí sọ ni wípé a ní ìta a dẹ̀ ní ìta kò dẹ̀ sí nǹkan tẹ́ máa ṣe sí màá mẹ̀sọ̀ pé a ta lé yẹn kí ló bá ṣẹlẹ̀ kí ló bá ṣẹlẹ̀ lórí atalé atalé mo ti sọ fún àbúrò ẹ pé gbogbo nǹkan tẹ́ gbogbo yín bá ti conclude sí lèmi náà ẹ kàn jẹ́ kí n mọ̀ ni èmi náà bọ́ pẹ̀lú yín. yes i know this is a simple case now handle that case níbi tí gbogbo yín bá lè ti conclude sí ìrọ̀ àbúrò ẹ kó wá bá mi and it's okay. èmi ò wá ọ̀rọ̀ yín mórí lọ títí tó fẹ́ yà rẹ̀. ẹ jẹ́ kó wá rí mi ẹ ṣáájú ẹ lọ bá wọn sọ it's okay. all right ṣé rí gbogbo ọ̀rọ̀ ranù tó bá mi sọ látàrọ yẹn ó kàn rojú asán lásán ni kò sí nǹkan tí mo lè ṣe sí. mo ní mi ò fẹ́ àwọn èèyàn nínú ilé mọ́ kó o sọ fún wọn kí wọ́n jáde ó dẹ̀ tún ṣe sọ fún mi pé wọ́n ṣì wà ń bẹ̀ wọ́n ṣì wà ń bẹ̀ so kí ni ìdí kí ni ìdí kí ni iṣẹ́ tiẹ̀ pàtàkì tó fi jẹ́ pé wọ́n tún ṣì wà nínú ilé yẹn títí dìsìn. àǹtí àwọn gáàsì sọ pé ọ̀hún máa fún wa lówó ẹ jẹ́ ká gbowó adé máa wálé síbò míì adé máa kọ́lé míì. ẹ máa lọ kọ́lé síbò míì ṣé wọn náà gbọ́dọ̀ jatijàti sóǹsọ jáde lẹ́nu ẹ máa lọ kọ́lé síbò míì mo ní mi ò fáwọn èèyàn jọrí bí mo ṣe sọ fún yín tẹ̀gbọ́ yìí tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣe by force mo á kọ́kọ́ fi ọlọ́pàá mú ṣọ́rí tí mi ò bá fọlọ́pàá mú wọn nìkan màá tún bá yé wọn jẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ mo ní kọ́ ní kọ́ kò nulẹ̀ ṣé ńgbà tó ńgbà tí wọ́n rí mi orí pé bí ń pa mí ni àbí mo jẹ ni tí yà ń jẹ àbí mo sunkún owó bá bẹ àbí mo sọ fún ẹ pé mo ní ìdí láti fi ṣe kankan tó ṣe pàtàkì kan tá ìrú ẹ̀ rí mi ò wá bẹ́ẹ̀ fún gbogbo yẹn. máa sọ fún wọn pé ẹ ní kókóró ni. ẹ kò ní ìdí wọn èkó ní ìdí korí ètò ńlọ lórí ẹ ètò ńlọ lórí ẹ tí wọ́n jó wó wó wó wó lọ it's money everything. wọ́n lọ lọ́wọ́ fẹ́ rí mi. crisis kékeré kan ló fẹ́ wà so wọ́n á wọ̀ pé kán wá gbẹ̀yìn wá kí n wọ́n báwo la ṣe lè sort it out eh, torí eh, kíní tẹ́ gbé fún wa last time ìgbà tí nǹkan ṣe difficult díẹ̀ yẹn tí ẹni kárí mọ̀nú lé táwọn ti mọ̀ kíní yẹn ni so àwọn tán nílé wọ́n ti sọ fún wa sí pé à ń láti pack out so àwọn ń try láti wọ̀nà wo la lè gbà máa kàtìẹ̀ kàtìẹ̀ bí ẹni pàfẹ́ ra léyìn ṣe ti get because à ń sanwó inú léyìn náà ni kò ń ṣe pé à ń sùn síbẹ̀ à kàn ń try láti lọ́ọ́ máa ṣe àwọn nǹkan tí ẹni kà máa ṣe àwọn rituals yẹn so àwọn yẹn ṣáà insist sí pé àwọn ò gbàkà sanwó lé mọ́ àwọn fẹ́ lólé àwọn sọ pé ká get out so ìyẹn lè mú wá títorí ẹnìkan wá gbé yín káwọ́ báwo la ṣe máa change position kìíní yẹn so ká ká leaves àwa ṣáà láti bí ìnà ọlọ́run ti ṣorí ọwọ́ ẹ̀ so ká kàn lọ gbé láti bẹ̀ yẹn ẹ̀gẹ́ ìkàdé wá rí mọ́ bí so nǹkan tí mo ti torí ẹnìkan wá gbé yín nìyẹn. tí n bá gbọ́ ọ yé dáadáa wọ́n ní kẹ́ wá wú nǹkan kúrò níbẹ̀ wàbí ẹ fẹ́ wú wa bí. ìyànà ó dà pé ẹ̀gẹ́ mìíràn yìí wọ́n ṣe pé àwọn yẹn náà sọ pé ká wú kínní kúrò ń bẹ̀ ṣẹ́gẹ́ àwọn yẹn mọ̀ pé wọ́n mọ̀ pa kúrò nǹkan kan mọ́ nǹkan táwọn ń sọ ni pé kí a mú gbogbo ẹrù wa páwọn ti fẹ́ lólé family house ni ibi fẹ́ náà tó kọ́ àkójẹ́ sí sẹ́yìn rẹ̀ fẹ́ ká fọ́ a lè fọ́ àwa lánìlẹ̀ náà. tí n bá gbọ́ yìí dáadáa ẹ fẹ́ wú wá síbí mm-hmm. a gbọ́dọ̀ wò a gbọ́dọ̀ wò tẹ́ bá dán wò. Ah! yóò léwu gidi gan o ẹ mọ̀ pé n ta bò mọ́lẹ̀ ojú mi ò gbọ́dọ̀ rí mọ́ kò gbọ́dọ̀ rí funfun mọ́ láyé yìí ẹ wá lẹ́ fẹ́ wo tẹ́ wo ẹ kó bára yín nù yóò lágbára fún yín gidi gan o. bàbá kò lè work bàbá ah, kò lè work Ah, ó dàbí pé ẹ get me right ṣe rí nǹkan tó wà ń lẹ́yìn sìn kò ń sọ̀rọ̀ pé bóyá ojú mi ò gbọ́dọ̀ rí ojú yín tó gbé fún wa ojú àwa táwa rì mọ́lẹ̀ ojú tó máa jọ rí náà nìyẹn ṣé bí kàkan bó ká ṣì di nǹkan síbi kan ká dẹ̀ gbé síbi kan òun náà ni ó simple náà aláfẹ̀sánwọlé àwọn yẹn sọ pé àwọn ò gbowó mọ́ atúnyẹ̀ láti fẹ́ ra náà afẹ́fowó bẹ̀ wọ́n wọn gbà bàbá. gbọ́ gbọ́ gbọ́ ìran ọmọ yẹn báyìí ní somi sálásolo ìrìn ẹ̀fùfù lẹ̀lẹ̀ ní sojú ah, ọ̀rọ̀ rọ̀bì ẹ gbìyànjú ẹ ra lé npa. Ah, bàbá láàrin mi àti yín náà ilé tá à ń sọ̀rọ̀ nípa yóò ṣe lè wà ẹ change kínní yìí náà ó simple ẹ wo ẹ wo tó bá ti jẹ́ pé ń ṣe ni ẹ̀fẹ́ reason pẹ̀lú mi nǹkan tèmi ń tẹ́ láti sọ náà ni pé a máa fi bẹ̀yẹn lẹ̀ kò sí nǹkan kan tá a máa lọ ṣe mẹ́ẹ̀ mọ́ àní ṣe nǹkan kan síbẹ̀ mọ́ ẹ wá nǹkan mi máa ṣe ń bí. ah ọ̀ ǹjẹ́ wọ́n ní ọ̀pẹ́ ẹ̀fẹ́ lówó mọ́ <laughs> ẹ lè filẹ̀. tẹ́bálẹ̀ ní gbọ́ ẹ ká róró nírùnú ẹ ríjà róró ẹ fọtíwẹ̀ ẹ àtàrí òjẹ́ kóró ó pàgbọ̀n sálẹ̀ góríjì góríjì ìran alágbọ̀ngbọ̀n báyìí ni mo ń fọwọ́ ara rẹ̀ dágbẹ̀dú. tẹ́ ẹ bá gbìyànjú láti ṣe ayé yín bàjẹ́ nu kò kèmí o. ẹ bàbá ẹ wá bàbá bàbá bàbá ẹ wá kí ló máa ń ṣe gbogbo àwọn àwọn tó máa ń ṣoògùn fún wọn ìkan náà. wọ́n máa mú máa mọ pé òkè bó ṣe máa dá ni o tó bá ti wá fẹ́ bàjẹ́ kọ́kọ́ tiẹ̀ wo nǹkan kankan mọ bó ṣe fẹ́ ṣàtúnṣe sí kò sí nǹkan tó kàn wọ́n ẹ bẹ̀rẹ̀ sí sọ pé ikú kan ló fa ló fa ló fa ló fa gbárí ṣe lé tí kò bá wọn fagbárí ṣe léṣe kíkà káyè tí wàá bàjẹ́ ni. wo ni kẹkẹkẹkẹkẹ má lè mọ bẹ́ẹ̀ ṣe solution solution sọ̀rọ̀. ọ̀rọ̀ wa yìí kìnìún ní bàjẹ́ o nǹkan tó dáa ní kéèyàn ní kéèyàn má nìmọ̀ ní agbóni gbogbo ní kéèyàn ti bẹ̀rẹ̀. ìyá àbọ̀bọ̀ fẹjọ́lẹ̀ jàre fẹjọ́lẹ̀ fẹjọ́lẹ̀ ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ jọ láàrin mi àti wàhálà ti wà. kúnlé wá dìde jàre èwo ni ìwọ sùn òru lẹ́yìn wà orú orú eré ẹ o wá nǹkan tó wà nílẹ̀ ti pọ̀ sí o láàrin èmi àti ẹ nǹkan tó wà níbi tá a ti jọ máa ń lọ tá a ti ń lọ ṣe ritual nínú later rent bàbá yẹn sọ fún wa wípé kò lè ṣe é wú kò sí nǹkan kan tá a fẹ́ ṣe a gbọ́dọ̀ mọ bá a ṣe fẹ́ ra lépa àwọn onílé dẹ̀ ti insist ìwọ náà mọ̀ pé ókè o àwọn ò ta lé àwọn everybody láti pack out kí ni nǹkan tá a fẹ́ ṣe mí mọ́ bàbá ni mo bá sọ̀rọ̀ ń sìn bàbá ò gbọ́ bàbá ìwọ ajẹ́ kí mi bá èso tọrọ tó o bá ti fẹ́ padà kó jẹ́ pé ń ṣe ni gbogbo nǹkan máa padà bàjẹ́ because bàbá ìlérí fẹ́mi ni pé gbogbo èèyàn gbogbo tó ta ti wọ mọ́tò dé a máa ń rinṣẹ́ padà síbẹ̀ wẹ̀yẹn wọ́n ti jẹ́ kó yé mi bẹ́ẹ̀ sísìn so any available flight máa bọ̀ nàìjíríà. máa bọ̀ máa bọ̀ wá láti wà kò sí nǹkan kan tó fẹ́ ṣe máa yìnbọn máa kọ́ fún ma kìlò kìlò máa bọ̀ ilé jọ kó fọ́kọ̀ kò ní sówó mọ́ kò ní sówó mọ́ ṣé yé ìbò ìbò lèèyàn ti fẹ́ bẹ̀rẹ̀ àbí kékeré káyé ìwọ̀n bàjẹ́ kí n wà kú ni bọ kí ló ṣẹlẹ̀ tó kàn dorí kodò tó dẹ̀ ń wò tó sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gangan ó ò dẹ̀ sọ̀rọ̀ náà. ẹ jọ kí lẹ fẹ́ kí n sọ báyìí kí lẹ fẹ́ kí n sọ. Ah, irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí kí ló fẹ́ kó sọ ọ̀rẹ́ ṣé o mọ nǹkan tó ń bí mi nú ṣá. wọ́n ti fi kọ́kọ́rọ́ sí ẹnu ọ̀nà lẹ̀kùn yẹn kò sẹ́ni tó lè wọlé kò sẹ́ni tó lè jáde níbo náà ti ṣe irú ẹ̀ náà ilé kéèyàn jẹ́ wẹ̀ kò make sense náà. ẹ wo ẹ wo wọ́n náà wò fi rẹ́ǹtì mọ́ kí ló dé kí tún ṣe ah ṣe ẹ mọ òfin o àti wà táwọn mọ̀lẹ́bí ẹ ẹ mọ òfin o ṣó máa dáa kó lórí ẹbí yín ṣẹ̀wọ̀n tá a jẹ yín lówó ẹlẹ ọtìlẹ̀kùn lépa sí under the law wọ́n máa charge yín sí port wọ́n á dẹ̀ rẹ̀ yín lọ́wọ́ yes gbígbé ẹgbẹ́ ní fún wa ní ẹ̀fún wa ní oyin náà akọ̀wé ní fún yín owó wa ọtí labs ẹlẹ́fẹ́ lónìí for what ẹ wo bí tó bá ṣọ̀ fún yín pé ẹ fún wa lé mọ́ fine àwa gan ò fẹ́ lé yín mọ́ but ẹ jẹ́ kí a wọlé ká kó ẹrù wa simple. ẹrù wo ẹrù wa náà. mo la fẹ́ kó lọ. a jọ mọ̀ pé kò possible láti kó ni náà ń bọ̀ la fẹ́ kó lọ kò ṣeé kó ẹrù wa yóò ṣe kó. àti ẹ̀kẹ́rù wa kọ̀kọ̀kọ̀ a fẹ́ lo wa tán yes. a lo owó tán a tún sọ mi. ẹ ní sùúrù. èló ló ń ta ilé gangan ẹ jẹ́ ká ra owó ilé yìí lọ́wọ́ yín ẹ yàrá yẹ sọ pé ẹ ń sọ̀rọ̀ kí ẹ máa gbọ́ tọrọ. ẹ jọ kí ló dé ń fura yín wà lábàá yìí ní ìmọ̀ oríṣi tẹ̀mí fúnra yín wà là ẹ̀yin méjì ti lówó lọ́wọ́ ẹ ti wà òkè ẹ ti ra lé káàkiri àìmọye ilé tẹ̀ ti rà kí ló tẹ wá dúró sórí ilé tiwa gangan pé ẹ fẹ́ rà ó dẹ̀ náà ò ta lé ó ní kẹ́ kúrò mẹ́ pé òun fi rẹ́ǹtì mọ̀ ẹ̀ ń takú síbẹ̀ pé ẹ lè fi yàrá kan yẹn lẹ̀ ẹ jọ kí ló kí ló dé ẹ lọ sí banana estate àbí banana island ẹ lọ ra lé síbẹ̀ ẹ lọ ra lé sí vi kí ló dé ẹ jọ kí ló dé fúnra yín wà là. oníṣòro ní problem sórí mọ́gàjì á ṣe ẹ̀wọ̀n yes àtúnà ń bá yín sọ pé fẹ́ tán gbà ẹ̀ ìfilé rẹ̀ tìmọ̀ ká fún un lówó ká rẹ̀ kára ẹ lọ́wọ́ yín ká kó fún ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ ṣòṣì ẹ̀ ṣòṣì. torí pé family house ló ń gbé ni ò jẹ́ kó wọra síta nǹkan tó ń sọ tó o bá ti gbé family house wọ́kàn rọ́jú kúrò ládùúgbò tó ń gbé yẹn lọ rẹ́ǹtì ilé síta kó wá wore tó máa ṣẹlẹ̀ sí ẹ ilé téèyàn bá ti kọ́kọ́ gbà lé ayé èèyàn ò kí ń fìbẹ́ lẹ̀. èèyàn lè kún bẹ́ẹ̀ tí èèyàn kọ́ rẹ́ǹtì ilé kò lè kún bẹ́ẹ̀ àlùbáríkà yẹn mẹ́na. ilé téèyàn bá ti kọ́kọ́ gbà èèyàn ò kí ń fìbẹ́ lẹ̀ èèyàn máa ń jogún bẹ́ẹ̀ ni èèyàn máa ma sọ owó ẹ̀ lọ títí dọjọ́ òkú ni ó ń ṣe pé bóyá pa kọ́lé àbí torípa ti ra lé síbi kan á lè ra lé hundred bọ̀ ilé yẹn àgbẹ̀rọ̀ filẹ̀ kò sí lé téèyàn fẹ́ rà kódà kéèyàn lọ sí banana island kó lọ sí mango island tàbí kó lọ sí pineapple island kó lé téèyàn bá ra ń kó lè lárúbẹ̀rẹ̀ tó lé tó sọ yẹn. pélé kò lè lárúbẹ̀rẹ̀ kà tó ilé face mask. yes ilé face mask la bẹ̀rẹ̀ kà kọ́ ń face mask la bí wà alùbáríkà ìpọ̀ gan-an alùbáríkà gidi ni. ẹ wo ṣe fẹ́ gbọ́ mọ́gàjú ò gbà nǹkan tẹ̀ ń sọ yìí àní wọ́n náà wọn ò ta lé wọ́n náà wọn ò kẹ̀kẹ́ wọ́n náà fẹ́ tún lè ṣe. simple ṣòro àwọn bàbá mọ́gàjì tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ nǹkan tó máa ṣe fún wọn wà try láti bá wọn sọ̀rọ̀ jẹ́ kán gbọ́ bọ́tàn bá ti wá gbọ́ ìwọ ló morúkọ wọn mọ́gbó sọ́ni yíyanjú wọn kò ń lẹ̀kú dẹ̀ tálé fún wa nà án. kí n pa wọn. a fún ẹ lówó gidi owó tó tó owó owó tó tó owó àwọn ojú wọn mọ́jà jẹ́ àtòkọ́ wà pọ́n dànù wà dẹ̀ talé fáwọn sọ wà dẹ̀ fẹ́ràn ogi ọwọ́ òkè. àbí ìnáwó wà sì tún wá talé a máa fún ẹ lówó tó máa fi yanjú wọn lẹ́yìn kọ̀ọ̀kan. mo fi ọlọ́run bàṣẹ lẹ́yìn láti jọ tètè bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ bá mi sọ lẹ́nu ó wù mí lọ́pọlọ kódà ó wọnú ara mi lọ. Ah. nice one. a máa pẹ́ fúnra wa. Ah. Ah, o ṣe rẹ mi ẹ ṣe kọ mú kìnìún wa fún ẹ sí. Um, for now kọ́ máa ti mú wa eh, kọ́ máa mú wa tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín ẹ lọ wálé síta ilé tiwa yẹn wọn fi rẹ́ǹtì mọ́. ó lọ òun wò ó kó lẹ́gbẹ̀ẹ́ o wò ayé ti rún. ayé iwájú ń bàjẹ́ ni ayé iwájú máa bàjẹ́ ni ṣe bí mi sọ fún ẹ ń sìn ó lọ òun sọ fún mi pé ẹyin kí la máa ṣe kí n bọ̀ la fẹ́ kẹ́rù rẹ̀ kí la kọ́ta fẹ́ ṣe ibo la fẹ́ rú nǹkan ta rì mọ́nú ilé wọn lọ. ó ó simple máa kọ́ bẹ̀rẹ̀ látòrí ẹ̀ máa kọ́kọ́ sàṣì tán òròdúrà yìí tí gbogbo tásàṣì bá gbogbo fámìlì wọn wọn mọ bó ṣe máa ṣẹlẹ̀. orúkọ tèmi ni Fẹ́mi owó ní kọ́kọ́ ṣùgbọ́n orúkọ yẹn ò rò ní ara kódà orúkọ bàbá bàbá mi orúkọ ìdílé wa kò rò mí rárá nítorí pé mi ò lówó kan látara ọ̀dàlẹ̀ rẹ̀ mò ń jẹ gbèsè láti ibì kan sí ibì kan ni àwọn tí ò tó mi wọ́n ti ṣoríire wọ́n ti lówó àwọn tó tó mi tájọ jẹ́ ìrọ̀ wọ́n ti lówó wọ́n ti ṣoríire jù mí lọ tó já sí pé tí n bá lọ bá wọn gan fúnra lọ òun dá mi lóhùn tá a tún wá sọ àwọn tó jù mí lọ tọ́pọ̀ jàǹbùrẹ̀tẹ̀ awo ẹ má yẹ kí n parọ́ fún yín wọ́n yẹn tó bá ti wálé ayé yìí tí kò bá ti lówó lọ́wọ́ wọ́n ló sì wọ́n wáyé ni wọ́n sì ni ó jẹ̀bi ayé ẹ má jẹ́ kí n jẹ̀bi ayé nítorí ẹ̀ mo ṣe wá báyìí ẹ rà mí kalẹ̀ ẹ gbà mí ẹ gbà mí awo ẹ gbà mí mo fẹ́ lówó lọ́wọ́ ni mo fẹ́ ṣògùn owó bójú ṣó mi ò fẹ́ mọ̀ tèmi ni pé mo ti wá síbi mo ti conclude mo ti pa ọkàn mi pọ̀ wípé mi fẹ́ lówó wọ́n júwe yín fún mi ni mo ṣe wá ẹ jọ ẹ gbà mí ẹ má jẹ́ kí n jẹ̀bi ayé mo fẹ́ lówó. owó ni kókó <laughs> eh, orúkọ rẹ yóò rú ọ o fẹ́ ṣoògùn owó. mo fẹ́ lówó. dà sórí bíyàn bá wálé ayé lóòótọ́ bí o bá lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò wálé ayé lásán ni o gbọ́ eh, fún mi lọ́wọ́ rẹ̀ ìyẹn àlàáfíà mu. <laughs> Ah! <laughs> owó ni kókó o ti lówó lọ́wọ́ wo yóò ná ẹ ní àwọn owó kéékèèké kan. èlò ni. owó tí ó pọ̀ ni ó lọ sáàárín ọjà ó lọ ra àtàrí méje. àtàrí méje. Hmm. ẹyẹ ilé funfun méje. ẹyẹ funfun méje. ìyí agbe méje. ìyí agbe méje. ìyí méje. ìyí méje. ó ra obì méje lòun náà. bí abata méje. ẹn òróró méje. ògbó méje. sórí bó bá wà ra gbogbo àwọn nǹkan wọ̀nyí tó kójọ dé fi yókù lẹ̀ fẹ́mi bí n bá parí iṣẹ́ sí lára tán owó dé máa ń gbọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mì owó dé. ṣé bòun ọtí ẹ fẹ́ gbà nìyẹn ó ti tán. ojú lọ. wọ́n wá sọ àwọn ṣé kò ṣáà jù bẹ́ẹ̀ lọ. kí n kó ra o kó nǹkan wáyé ògèdè ń gbẹ́ owó ogún nǹkan gẹ̀dẹ̀. owó ni kókó kó jókòó. torí ibi tí a bá ètùtù dé báyìí eléyìí ni ìpele tó kàn báyìí ẹ̀yìn ó wà á mú. kí mú. bó o bá ti mú tán sórí àṣejẹ àti gbẹrẹ ọlọkọhún bí n bá padà dé a wà ṣóun. owó táwọn yìí bá dé ó máa wá dúró mọyọ owó dé mo bọ mo. awo mo ti mú tán o. Um, sóyà ṣé gbogbo ọtọ orí yẹn ṣé o láìkẹ ṣé o wù ẹ o ṣú ọ. oorun ló náà ìdẹ́rù bẹ́ẹ̀. tí o bá láìkẹ jẹ́ kémi mọ̀ o. àwọn ah, wà òkè. máa wá another apartment fún ẹ tó fine délé lọ. ẹ lè tẹ̀sí fine ìwà òkè. àyè ṣú i'm very sure. Aha. so gbogbo yẹn bẹ́ẹ̀ náà máa o dẹ̀ ti wà mọ́mọ́ tó wà náà so máa gba driver fún ẹ akọ ẹ tó bá ti kọ ẹ̀ wọ́n la tó tó bá fẹ́ kó máa drive ẹ̀ náà no problem you more than that pretty lady bí irú tiẹ̀ ó deserve more than that right so um, okay wàá wọlé wàá relax kò yẹ àwọn kan ọbẹ̀ ta kó wá ẹ̀wọ̀ ṣe èmi náà máa jáde in the next two three hours i will be back. okay i'm expecting. tó bá ti kọ́ mi. àlà ìkọ́ ni. i'll be back. so kì í ṣe rán tùmí nínú. so bó ṣe rí iná ṣe sọ. bó ṣe sọ nǹkan ló ṣe rí. bó ṣe rí nìyẹn ó dà pé o fẹ́ mọ rí jọ bó ṣe wà yìí èmi ni mo rán skul èmi mo ṣe wọn bí ọkọ rò pé kò ní kàwé ni mo ní ah, bó ṣe wà yìí ó máa kàwé torí pé ìyàwó mi ni mo dẹ̀ bẹ̀rẹ̀ sí rán skul mo bẹ̀rẹ̀ sí ṣe gbogbo tó yẹ kí n ṣe mo bẹ̀rẹ̀ sí ṣe lórí ẹ̀ mo bẹ̀rẹ̀ sí take ẹ̀ ó wá dà tán àsìkò tó yẹ kí n bẹ̀rẹ̀ sí jàǹfààní ẹ̀ wàá rò pé bí o fẹ́ bá ọkùnrin mi lọ bó lọ́ ti ń ṣerú ẹ̀. ẹ èmi dẹ̀ dúró pé bó ṣe wà ó máa kàwé dẹ̀ máa jẹ́yàn mo máa ń léwèé mo èmi mo bá débi tí ó dé yìí ẹ jọ ṣé àsìkò tó yẹ kí n máa jàǹfààní ẹ ṣé ẹ kọ́ àsìkò ẹ̀rọ máa fẹ́ gbá ẹ̀yìn lọ. ẹ pẹ̀lẹ́ ẹ kú àtẹ̀mọ́ra bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ wọlé mo rò pé wáṣẹ wà níbi àbí gateman or gardener. rárá o fiẹ́ntì mi ni. inú ẹ gbọ́ bẹ́ẹ̀ sọ mo rẹ́n mo rẹ́n fàǹsì kí ni kan ẹ jọ ṣé ẹ tọ́ sí irú ọmọ báyìí ọmọ tó dára báyìí ṣẹ́yìn tọ́ sí tẹkọ̀dé bí tẹ̀ ń sọ ọ̀rẹ́ yamayama kò yẹ eléyìí lẹ́ran lọ sukú àbí torí mi ò gbọ́n wọn tẹ̀sán àmọ́ kọ́ ń yọ díẹ̀ díẹ̀ ni tó bá jẹ́ ilẹ̀ ẹran lọ skul torí yín ó pè sí àwọn ọkùnrin bíi tí ń tọ́ gọ̀ tó bá mọ̀ bí ká tó yìn sí báyìí bóyá ẹ máa jù lọ o bóyá ẹ jù lọ o bóyá ara díẹ̀ ló kù kẹjọ rárá lójú mi mi ọmọ kọ́ tẹ́mi fẹ́ béèrè gbogbo tẹ̀yìn waste lórí ẹ̀ ṣé orí tí yóò gbèrò láti rọra yín lọ skul nìkan ẹ lè kàwé tẹ́ ẹ bá kàwé tẹ́ ẹ̀yin tẹ́ kàwé tẹ́ yanjú kò yẹ yín bẹ́ẹ̀ dókítà ni ẹ̀wọ̀n obìnrin òní máa fi ń ṣakọ̀nà what's your problem kí ni problem ẹ wòlú àwa ilé ọlá ni i'm a prince for information and pretty ladies like this àwa la deserve ẹ kò ṣerú wọ sotibọ àwọn tó jẹ́ mọ tiẹ̀ lágbolé yín ẹ̀ lábúlé yín ẹ̀ wọ́n náà wo bí nà wo bí wo bó ṣe wà tó bá pẹ́ jù máa ní jẹ yes mo náwọn ajá tó lè jẹ dáadáa. jọ ṣé ó ń kàròyìn mi àbí bó ṣe rí nìyẹn. bó ṣe rí gọgọ ló sọ yẹn. ẹ ẹ ń ṣe ra ṣe ra ṣé o mọ nǹkan tó ń pèlè ọ̀la wáṣọ ẹ náà bóyá hard o fẹ́ ṣe mi ṣe move. ọkọ ìyàwó tuntun o gbá mi lẹ́nu move o gbá mi lẹ́nu màtúgbà ah, move o ah, ah, ṣe move àwọn máa ń ju ìyàn lọ um, ọdún orí màkà àgbà um, mo máa ju ẹ lọ àwa ríran o má wọrí má jẹ tútù bóyá mi lè ju bóyá wọlé má dẹ̀ yẹ kó mọ. Bruno Bruno Màtúbàké. Move out. Màtúbà n kò ní bẹ́ẹ̀ n kò ní bẹ́ẹ̀ fọwọ́ alá n kò ní bẹ́ẹ̀ fọwọ́ alá n mọ fíjú ẹ lọ́mọ jẹ́ kó mọ mi n mọ fíjú ẹ lọ́mọ jẹ́ kó mọ mi n kò ní bẹ́ẹ̀ rí ni ẹ jẹ́ kó lè a máa gbọ́dẹ mẹ́rin lálẹ́. Ó ṣe máa fàájú lọ́kàn ẹ̀. Get out idiot. Mo ní kò jáde. Orí ẹ̀ kù sá. Ṣé o ti máa sọ wọlé mò ń bọ̀ ń bí? Sweet heart mi tí mo ń bọ̀ wá bá nìyẹn o. Ṣé o rí pé ọmọ tó jojú gbèsè ni? oróúnjẹ tó jẹ kó wà òkè. ọ̀rẹ́ mo láìkẹ́ gidi oúnjẹ yẹn dùn. bóyá dáa tuntun wa mo jẹ́ ṣètò bẹ́ẹ̀ náà ló dá lórí bẹ́ẹ̀. a mo jẹ́ rẹ̀ tó bá jẹ́ tiyẹn o good. sweetheart jẹ́ kí n ṣí bùtù kan tí mo bẹ̀rẹ̀ bọ̀. kí ló dé. kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ kí ló dé. bá mi sọ̀rọ̀ kí ló dé. bá mi sọ̀rọ̀. ẹ̀rìn parí ètò tìbí. torí gbẹ́rẹ́ ọlọ́kàn á wàá sin á fi sin mẹ́rìndínlógún lé olórí ló bá tán. ẹ ṣe sọ̀rọ̀ bí mo ṣe mú tán oorun gbé mi lọ bọ àwọn àlá tí mò ń lá òye mi ìbẹ̀rẹ̀ ó dùn ṣùgbọ́n ìparí ẹ̀ ò dáa ṣe ló korò bí ewúro kódà ikú ló já sí wọn ò pé ṣé kò ṣe pé um, nǹkan tó bá wà náà lọ́tí lọ́tí máa ń pààyàn pa ni. a máa jẹ pé <laughs> nǹkan tí mo rò bóyá kó tún máa ṣẹlẹ̀ sí mi ni. <laughs> owó ni kókó ohun tó ṣẹlẹ̀ sí mi. torí níjọ́ tó wà wọ́n tí mo yẹ owó rẹ̀ wò mo rí wípé ọlá rẹ̀ ń bẹ wájú àmọ́ o fẹ́ kanjú ju kádàrá rẹ lọ sórí bí n bá parí ètùtù fún ọ tán ó lówó àmọ́ ẹ̀mí ìgbéraga yóò wọkàn rẹ lọ kódà ó wẹ̀rù gbéraga ó sì ṣìwàwù sórí ohun tó rí mu ohun tí ó ṣẹlẹ̀ sí ọ̀gbìn bó o bá lówó ohun tán ṣó wá rí kinní tí mo fún ọmọ yìí ìran mo fi ṣe fún ọ kó o lè rí ohun tí ó ṣẹlẹ̀ sí ọ bó o bá ṣoògùn owó tán. o gbọ́ ẹ níbi tá a bá dé báyìí jẹ́ ká parí ètùtù. mi ò ṣe wọ́n. o ò ṣe wọ́n. mi ò ṣe wọ́n kan mọ́ o tẹ́tẹ́lẹ̀ náà Sùúrùlérè ni mo pariwo màá lọ ra ilẹ̀ tó pọ̀ sí Sùúrùlérè báyìí màá wá fi kọ́ estate màá fi kọ́ oríṣiríṣi táwọn onísùúrù bìtẹ̀ máa máa gbé títí dàsìkò ọlọ́run àsìkò ọlọ́run àsìkò ọlọ́run gangan ni màá dúró báyìí dà báwọn ẹ̀yin ò mú un rò lọ́kàn ni ẹ ẹ sì máa ń fi ojú inú wò báwa babaláwo táwa fẹ́ ṣoògùn owó fún yín bá a bá ṣe fún yín ẹ ṣé ẹ̀yin ò ní ni pé àwọn ọmọ táwa gan bí ó yẹ ká ṣoògùn owó fún wọn ẹ̀yin ò ní débẹ̀ kódà babaláwo gangan fúnra rẹ̀ ṣé kò yẹ kó ṣoògùn owó fúnra rẹ̀ nítorí wípé a mọ̀ pé ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ lọ. jọ má bínú jàre mo wà níbi kan tó wà very important ni. ẹ̀hẹ́ ìgbà wo níbi iṣẹ́ yìí <laughs> eré àbáwádà àwàdà abéré later of appointment mi ti wà lọ́wọ́ ẹ̀ ojú ọ̀ ojú ọ̀ níbo ni wà. àgọ̀ kọ̀ kọ̀ kọ̀ ṣé o sì bọ̀ ẹ̀ já parí. ẹ awo. owó di kókó ẹ já parí ètùtù ọ̀dà ẹ̀yìn àṣejẹ ti ibi tí mo gbé sínú ilé nǹkan. ẹ̀jẹ̀ ti fi fáwọn ajá ọ̀dẹ yìí kí wọ́n sáré jẹ. ẹgbẹ́ rẹ lọ́kànkan. ẹ sí fúnra yín ẹ jọ ń bọ̀ ìyàwó ń bọ̀. àjẹkù ilé tí mo rí. ẹ jọ ṣé tí mo mú ni àfẹ́tì mo ti ẹ̀ ń bọ̀ ìyá. owó fi kókó já parí ètùtù. <laughs> I don't want to talk. I don't know, I know what I'm saying. So I don't want to talk. If you decide that that is what you want, I will just leave you alone. So don't, no, no, no, just, just go, just go. Leave me alone. I said, I don't want to talk. See, you want me to talk? Oh, oh, oh. My hardest money. My fucking hardest money. Then you just take my money, then you go. Just, just like that. Just like that. don't do that again. Stop, stop Stop that. Stop that. Say oh, lè bọ́hùn sọ̀rọ̀ ni? Say nǹkan tóun ṣe chome chome ṣó make sense ni? Why ti mo ṣe máa kó to tó tówó lẹ̀? No, to make money is very important. Abíbáyọ̀ kọ́ lélẹ́yìn. Ṣé nǹkan tí ìwọ ṣe ṣó dáa? no ìgbà tí mò ti mo tí mò ń fi ẹjọ́ kẹ́hìndé sùn tí wọ́n dẹ̀ decide tó dẹ̀ fẹ́ máa lọ tí o mọ̀ pé òfin mígúnlá gidi nìyẹn ni tí nǹkan tóun ṣe ó dá ń gbà tí ó gbé pósí sílẹ̀ tó wá sọ pé kí wọ́n sùn sínú pósí jọ tó ṣe sùn sínú pósí yẹn kí ló máa ṣẹlẹ̀ sí ẹ gbẹ̀yìn gbẹ̀yìn tó fẹ́ kí mi máa wá wò ẹ̀ràn ni kí nǹkan burúkú fi ṣe nú mi lè máa wò ẹ̀ràn náà. bàjọ́ omi tó o bá lé ayé ara ẹ̀ dé. Ah. lọ́wọ́ bá tó tó ẹ̀ o ó kó jọ̀wọ́jọ̀ mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ṣetán owó ni kókó mo gbọ́dọ̀ lówó dandan mo fẹ́ ní gbogbo ẹ̀ ṣetán ọlọ́run ọba nìkan ló ń fúnni tí ó ní sèrè ọlọ́run ọba nìkan ló ń fúnni láyọ̀ tí kò sí règùn ló ń fúnni nídùnnú tí kò sí règùn ló dẹ̀ ń fúnni ní owó tí kò sí règùn tí kò ń béèrè wò tí kò sọ ní dìdàkudà bíi tiẹ̀ owó èṣù ni ẹ́. I can never take that shit from you. You are a motherfucker fucking person. Kí tún sọ nǹkan tí mo ṣe fún òun torí ẹjọ́ tó dá yẹn wọ́n ti pẹ́ pé kò tẹ̀lé lọ́wọ́ mo máa máa bá. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀